wọn bá nàbì láyé rárá nínú àwọn mutaqun àwọn muflihun à ń kí gbogbo ẹ̀yin olóríire tẹ́ ẹ ti ń wọlé wá bá wa ọlọ́wọ́n bá lékè ọlá là ń kí lọ́wọ́ torí ipò náà lọ́ba tó ga ju gbogbo ohun tí ga lọ ọlọ́wọ́n ọlá gíga rẹ̀ ọlọ́run dákun má jẹ́ kẹ́nìkan kan yín ó lọ ọlẹ̀ ọ̀gá orí tẹ́ ẹ lè ṣe fún mi bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn ó ní kẹ́ ẹ máa bá mi share program yìí bóyá bíi ten ten times pẹ̀lú ògùn ọlọ́run oore ọlọ́run ó máa dàbò yín àbáríkà rẹ̀ ó máa bò yín ìdùnnú rẹ̀ ó máa bò yín dáadáa rẹ̀ ó máa bò yín nítorí nínú kẹ́ ẹ share rẹ̀ ibẹ̀ náà ni ìrànlọ́wọ́ tí ẹ lè ṣe fún mi ibẹ̀ ló wà ẹ kàn máa wo ètò yẹn láì bá mi share rẹ̀ àlékún ìkẹ́ àtàánú àti ìgẹ̀ ọlọ́mọba aṣẹ́fà nàbẹ̀wá Muhammad àtòun àtàwọn aráalé àwọn sọ̀hábà àwọn tábìyìn àwọn tábìyìn mọ̀tàbìyìn bákan náà àwọn ẹni rere ọlọ́mọba àṣàlékún ìkẹ́ wọn lẹ́ẹ̀kan sí bákan náà òun náà ni gbogbo àwọn ẹni àlùbáríkà tó kù láyé ni akọmọníkéwú onítẹ̀sùbà oníwàásí. bákan náà la wá kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ní gbogbo ibikíbi tolúwa ní kẹ́ ẹ ti máa wo ìkànnì Kaola Media mo ń kí ọlọ́run lára gbogbo ẹ̀yin olóríire tẹ́ ẹ wọlé alhaja islamia ọlọ́runfẹ́mi mo kí alhaji okunola muhideen adé mo kí yín ajá islamia mo kí yín lẹ́ẹ̀kan sí i bákan náà ó náà ni mo kí alhaj adio adébọ̀ àánú ọlọ́run àtàlùbáríkà ọlọ́run oríire rẹ̀ kò ní kúrò lọ́dọ̀ yín nígbà kankan ọlá oníṣẹ́ ńlá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ṣe wá rí bọ́lọ̀n bá ṣe wá kádàrá pé ká mọ lórí ètò yìí ẹ bá mi ṣe ààrẹ dáadáa ẹ bá mi ṣe ààrẹ dáadáa mo kàn fẹ́ sáré rán wa létí àwọn nǹkan kan ni ní ìgbà tá a wà nínú Ramadan uh, òun ni àwọn ọlọ́run kádàrá because àwọn àgbàlagbà àwọn ni wọ́n máa ń sọ̀rọ̀ kan wá ní ìyẹn ogún ọdún àmọ́ jóni lọ́wọ́ àwọn ni wọ́n máa ń sọ̀rọ̀ yẹn mo wá rántí pé níjọ́ náà ó ní mò ń wo Saheed tó fi allegation tó tóbi kàn mí tó ní pé mo tọrọ owó lọ́wọ́ òun àkọ́kọ́ náà bá a bá tiẹ̀ ń sọ̀rọ̀ owó ọ̀rọ̀ owó náà yíyà kan ni ìbanilórúkọ jẹ́ ìfúnni ní súná tí àwọn tó bí ni ò náà yíyà kan nìyẹn how much more kò sí nkíhun láyé tọmọnìyàn lè sọ tí ò lésì nọmba one nínú àwẹ̀ la wà ó dàbí ọ̀rọ̀ alukur'an bada auzubillahi minash shaitani rajim olúwa ní hal yastawi alladhina ya'lamun walladhina la ya'lamun ẹ mọ owó tá a bá ń sọ̀rọ̀ àwọn dárín tá a dẹ̀ ń sọ̀rọ̀ àwọn àfáà àwọn kan bẹ tí pé ìsẹ̀mí wọn minal bidaya láti ìpìlẹ̀ ayé wọn títí tí wọ́n fi lò tán tó ń ti bẹ̀rù ọlọ́run ni wọ́n máa ṣèṣe ìjọmọnìyàn nítorí pé èèyàn ni wá o àmọ́ ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi máa mẹ̀ńtẹ́ẹ̀nì màáyíṣà wọn títí tí wọ́n ìnáyé tán àwọn kan bẹ tó jẹ́ wípé lọ́ọ̀kan wọn èèyàn lè rí wọn gẹ́gẹ́ bí ẹni ọlọ́run <coughs> àmọ́ tó jẹ́ pé tí wọ́n bá dé kọ̀rọ̀ àwọn àtọ́lọ́hún kì í ṣọ̀rẹ́ àwọn kan nìyẹn àwọn mùnàfíkùn làwọn yẹn àwọn kan ń bẹ tí pé àtọ́jú wọn àti kọ̀rọ̀ wọn ọ̀tá ọlọ́run ni wọn inú ayé náà ni gbogbo àjọ wa in fact àwọn tá à ń wí yìí a lè pín wọn sí kàtígórì àwọn àfáà àwọn onízúùdù wà sam olúwa ọba àlékè ọlá lọba tó tóbi àkọ́kọ́ kí ọlọ́run ná wípé ó fi àánú rẹ̀ kún wa ó fún wa ní tí àwọn lọ́rọ́ ń pè ní istekoma tọ́lọ́run fún rẹ̀ sọnú alukur'an bada auzubillahi minash shaitani rajim olúwa ní innal ladhina qalu rabbuna Allah àwọn tí wọ́n ní ọlọ́run lọ́ba tó dá wa innal ladhina qalu rabbuna Allah àwọn tí wọ́n ní ọlọ́run ọba náà lọ́ba tá à ń sìn innal ladhina qalu rabbuna Allah àwọn tí wọ́n ní ọlọ́run nìkan lọ́ba tá a dúró sí thumma istaqamu tó jẹ́ pé lẹ́yìn ìgbà tí wọ́n wí tán nínú wa wọn tó ń ti bẹ́ẹ̀ náà tún ni wọ́n dúró déédéé wọn yẹsẹ̀ olúwa ni èmi ọlọ́run mọ̀ pẹ̀lú wọn kódà tatanazzalu alayhimul màláìkà màá rán àwọn àwọn màláìkà mi tí mo máa ránṣẹ́ pé kí wọ́n lọ́ọ́ máa sọ fún wọn ní gbangba wọn àti kọ̀rọ̀ wọn pé la takhafu ẹ má bẹ̀rù wala tahsanu ẹ má sojo wa abshiru bil jannati allati kuntum tu'adun ẹ tún máa fún wọn nírò pé ayé wọn ó dùn ayé wọn ó da wọn á gùn lẹ́mìí àlùbáríkà wọn ó mọ̀júmọ́ àlùbáríkà wọn ó kalẹ̀ lẹ́yìn gbogbo eléyìí wọn ó tún wá fi àlùjẹ́nà onídẹ̀ra sèrè ń jẹ àwọn wo nìyẹn lọ́lọ́run kàtìgòrò lọ́lọ́run fún níná yíyà yẹn ọlọ́run categorize àwọn àwọn mùsínún àwọn ẹni ire àwọn mùtọ́kùn àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run àwọn muflehun àwọn tí wọ́n ti jèrè àwọn mu'minun àwọn tí wọ́n gbọ́ lọ́n gbọ́ ní ojú àtòdì àwọn ẹni retí wọ́n pé ẹni àlùbáríkà ni wọ́n ọlọ́run ti mọ̀ọ́mọ̀ endorse wọn ó dẹ̀ ròyìn wọn nínú alukur'an wọ́n sì ti wà látàná wọn ò sì ní kúrò nínú ayé títí di ọ̀la torí pé wọ́n mọ̀ ọ́ sẹ́kù gbogbo inú ilé àwọn ẹni re náà ni wọ́n tún ti máa bí ẹni re tí ó máa rẹpizẹ́ǹtì àwọn ẹni re náà yíyà kan nìyẹn nínú alukur'an olúwa tún ń sọ fún anabi wa muhammad ìgbà tí ń ròyìn musa ìgbà musa àtọmọ ìyá rẹ̀ tí wọ́n ń lọ ọ̀dọ̀ firaun tí wọ́n wá ṣe àdúà sọ́dọ̀ ọlọ́run àdúà yẹn wà very important bí mo ṣe fẹ́ máa wí yìí ni kẹ́yìn náà máa wí torí ọlọ́run ẹ máa bá mi share program yìí ẹ máa bá mi share rẹ̀ ó máa ń dùn mí gan o ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó bá jẹ́ àwọn nǹkan tó ní àwọn fawaid n tí wọ́n pè ń fawaid ni àwọn nǹkan àǹfààní ẹ̀yìn yẹn kì í sábà share rẹ̀ ó sì jẹ́ pé tí ò nítumọ̀ tí ò lè ṣe yín láǹfààní lẹ máa ń share lóòótọ́ ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ láti bíi n tó ti ń lọ ọdún mẹ́ta ni àmọ́ àwọn àgbàlagbà ti sọ̀rọ̀ wọ́n ní ìyẹn ogún ọdún àmọ́ ẹjọ́ ni lọ́wọ́ fẹ́lí fẹ́lí fẹ́lí ibi mo ti lọ wọ́n níbi ọ̀rọ̀ ànábì Musa tolúwa ti ní rọ́bì ṣíráàlì sọ́dìrì ó ní rẹ̀ Musa sọ pé rọ́bì ọlọ́run ò ìṣíráàlì sọ́dìrì ṣàánú mi sípayá ọkàn mi minal asad kúrò níbi ìbàjẹ́ wọ́n zulmù àti àbòsí wẹ̀lẹ́rẹ́kìdì àti kẹ́ni mọ̀ ní ọlọ́run sì payọ ọkàn mi mọ́ ṣe mí lẹ́yìn tí ọmọ ṣèbàjẹ́ rọ́bìs nítorí pé gbogbo aburú tọmọnìyàn ń wù láyé inú ọkàn ní ti máa wá ọkàn bọ́kàn bá ti rò yọ wá gbé lọ ọpọlọ oníkálukú wa máa ṣiṣẹ́ lórí ẹ̀ torí ẹ̀ ló jẹ́ kó sọ yí pé olúwa sọ pé mọ́ ubari ubi nafsi bẹ́ẹ̀ náà ni ọlọ́run wá sọ́nú alukur'an pé inna nafsa láàmàrà tún bí sùwé ọ wá fi ilá ṣọ̀rtíyà sí ọ wá ní ilá máa rọ̀hìmà rọ́bì ó ní ọ̀pọ̀lọpọ̀ anafsu nafsu ni ó ní nǹkan kan ẹ̀mí ni nafsu tó jẹ́ wípé ọ̀dọ̀ ṣèitán ṣèitán ni máa ń nafsu tí máa sọ fáwọn olórí ibú pé ẹ máa ṣiṣẹ́ ibi lọ ẹ máa ṣiṣẹ́ ibi lọ yóò máa fi wọn láyà balẹ̀ sí pé kò sí problem ẹ máa ṣèbàjẹ́ lọ ẹ máa wùwàkiwà lọ ẹ máa sọ̀rọ̀ kọ̀rọ̀ lọ ẹ máa sọ̀rọ̀ aburú lọ nafsu nìyẹn torí ẹ̀ ló jẹ́ kọ́ ní olúwa ní fa inna nafsa la amaratun bisu oníṣẹ́ rí ẹ̀mí ìmọ̀ pa ọmọnìyàn láṣẹ aburú ni. Fa nítorí kọ́mọnìyàn má bàa gúnlẹ̀ re ọwọ́ ni ilà máa rọ̀hìnmá rọ̀bì àyàfi àwọn tọ́lọ́hún ní kẹ àfàwọn tọ́lọ́hún sànú àfàwọn tó jẹ́ wípé èmi ọlọ́run bá sàlẹ́sà wọn ní ronú aburú wọn ní báyẹn discuss aburú wọn ní báyẹn jókòó aburú belé pé wọn gbé aburú jáde ibi àti wá lọ nìyẹn olúwa ní rọ́bì ṣírálì sọ́dìrì ó tún ní wáyé sírìlì amúrì dákun ọlọ́run o jẹ́ káyé mi ó rọrùn lẹ́yìn ìgbà tó bá fún mi lọ́kàn rẹ tán tó bá yẹ pé ọkàn rẹ ni mo fi ń lo ayé mi wọ́n á mọ̀ jẹ́ ń lo ìgbésí ayé ìnira ó wá ní lẹ́yìn náà wá lólè oko dẹ́tẹ̀ mi lè sáàní ibi ọ̀rọ̀ wà nìyẹn o wá sọ mi kúrò níbi ọ̀rọ̀ bú ọ̀rọ̀ tó lè ṣe sábàbí ìyà ayé àti tàlkìyà mọ̀ fún mi mọ̀ jẹ́ ń lè sọ ọ́ ọ̀rọ̀ tí yóò tì mí dénú ogun ọlọ́run má jẹ́ n lè bá wọn sọ ọ̀rọ̀ tí yóò sọ mí dẹni ọ̀ràn má jẹ́ lè bá wọn sọ ọ̀rọ̀ tó lè mú mi jẹ̀yà ayé tẹ́ pé tí mo bá tún kúrò láyé tí mo dé ọ̀dọ̀ rẹ inú ìyàtún lẹrú bẹ́ẹ̀ ó bọ̀ sí ọlọ́run má jẹ́ lè bá wọn sọ àdúà ni o àdúà tọ́lọ́wọ́n bá fún ànábì Musa nígbà tó rán òun àtọmọ ìyá rẹ̀ sí Fáráò dùáwù ni tó wà very important kódà tó jẹ́ pé gbogbo ẹni tó bá ní làákàyè òun ló yẹ ká máa ti àdúrà yẹn àwo ò lè mọ́ ṣe a lè mọ́ kọ àwọn ọmọ a lè mọ́ ṣe dùá yẹn nínú school fún ọmọ Kaola International Group of Schools ó ní lẹ́yìn náà lẹ́yìn ìgbà tí n bá wá sọ̀rọ̀ bú àwọn ọ̀rọ̀ ọ̀rẹ́ tí mo bá wá sọ mọ́ wàá jẹ́ káwọn èèyàn sì mí gbọ́ ẹ̀rí pàdúrà ni òun ló fi jẹ́ wípé gbogbo ẹni tí báwọn èèyàn bá wá bá mi tí wọ́n bá ròyìn èèyàn fún mi láburú ibi tọpọlọ mi máa kọ́kọ́ lọ láyé níbi ọ̀rọ̀ gbèsè ayé mi even minal bidaya ayati ni o láti ìbẹ̀rẹ̀ ayé mi ni o kò sí contribution aburú kan tí mo máa bẹ ẹnikẹ́ni jókòó bèlè pé màá wá bá wọn establish ẹ débi pé wọn á bá wọn sọ kì í ṣẹlẹ̀ ibi tá a ti lọ rèé ǹjẹ́ rántí wípé nù Ramadan ìgbà tí mo gbégbèsè ní orí ọ̀rọ̀ Saheed Shittu ẹ sì máa wò ó gbogbo ọ̀rọ̀ pátá ni máa ṣe sábàbí mokomoro ọlọ́run ṣàlékún oríire kó ṣàlékún àlùbáríkà ṣàlékún ìdùnnú ilé máa treat àwọn ọ̀rọ̀ yìí kí n má mẹ́nuba Sheikh Akeugbe Gold oríire yín ò ní dín o olúwa kó wọlá contribution yín ọlọ́run wọlá pẹ́ ń touch live àwọn èèyàn ǹjẹ́ ẹjẹ́ mọ̀ kí n tó lọ ọ̀dọ̀ Sheikh Akeugba Gold mo kò fẹ́ lọ ọ̀dọ̀ Sheikh Labib Lágbàjì Sheikh Labib jẹ́ olólùfẹ́ mi tààrà ó nífẹ̀ẹ́ ọlọ́run tán lára mi tààrà Sheikh Labib ó jẹ́ ẹ̀dá kan tí ó jẹ́ pé bọ́mọnìyàn bá wà bẹ́ẹ̀dá kan bá wà nínú ìnira Sheikh Labeeb ó jẹ́ kó máa mọ̀ pé ara ni òun náà o bó ṣe wà nù nira òun kò tẹ́ ń lọ́rùn o ìnira rẹ yẹn ìnira ló ń jẹ́ fún náà o bá a ṣe dà nìyẹn kò dé ṣe mùjámọ́là kò exaggerate kò pretend kò kí n ṣe pretender bó ṣe rí nìyẹn. débi pé Sheikh Labeeb ìgbà tí mo bí istijaba wọ́n wá deliver lecture kan ní Ìbàdàn Sheikh Labeeb ló wá deliver lecture àsìkò tí wọ́n ń bà mí lórúkọ jẹ́ tààrà tí ìbàlórúkọ jẹ́ yẹn gbalé tó gboko tó gbodò tó gba everywhere òun ni àáfàá yẹn wá ṣe lecture nìbàdàn àwọn then sheikh suleiman ọlọ́rẹ èmi àti sheikh suleiman ọlọ́rẹ alásùnmọ́ ni wá tí e pé nígbà tí ẹ̀mí sheikh suleiman bá gbọgbẹ́ tí wọ́n bá wá dọ́dọ̀ mi sheikh suleiman ọ̀wà ti sunkún yóò kọkùnrin ó máa sunkún bí obìnrin Sheikh Sulaiman náà máa sun ẹkún àwọn àti Sheikh Labib Lágbàjì wọ́n sì jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ Sheikh Labib wá deliver lecture Ìbàdàn nígbà náà ni wọ́n ń sọ pé ta ni bàbá Istijaba ọmọ tó bí ẹ máa wo àwọn òkò tó le ẹ mò ń pè ẹ̀yin èèyàn sákèésí kẹ́ ẹ lè bá a máa rántí ipe so bímọ ni tó bá bímọ ó dáa ta ni bàbá ẹ̀ Sheikh Labib wá wà níbi public lecture wọ́n wà ń sọ́njọ́ yìí pé ó dáa náà bẹ́ẹ̀ bá níta ni kàfílà bímọ fún ọ́dà èmi ní bàbá èmi bàbá ọmọ ẹ̀ pé kí lóbìnrin yẹn ṣe ṣe fẹ́ lé kúrò láyé ni kí ló ṣe gan kété tí Sheikh Labib kúrò ń bi lecture yẹn ilé mi ni wọ́n wá àtàwọn àtàlájà wọn ilé mi ni wọ́n wá wọ́n dé ilé mi nígbà tí ìṣáyìn tó bọ̀ akímọ́gìrìbì tán àwọn àti Sheikh Suleiman wọ́n wá bá mi sọ̀rọ̀ wọ́n ṣe wáàsí fún mi wọ́n gbé ọmọ wọn ṣàdúà fún gbogbo àwọn ọmọ mi wọ́n ṣàdúà fún wọ́n pè mí sákèésí wọ́n mú mi lọ́nú kéwú wọ́n mú mi lọ́nú kéwú wọ́n make sure pé inú mi dùn lálẹ́ ẹjọ́ náà wọ́n make sure wípé inú mi dùn wọ́n ṣe gbogbo akitiyan pé àníṣe inú kàfílà ó dùn gbogbo ọ̀rẹ́ ìrìn túká níṣà wọ́n wá mú oríṣiríṣi àwọn ọ̀rọ̀ wá àwọn àdílà tán bá lọ bí wọ́n mú àdínláwà wọ́n lọ bí wọ́n mú àdínláwà wọ́n lọ bí wọ́n mú àdínláwà nígbòyà mo kàn bú ẹ̀rín ni mo lọ da ẹjẹ́ mi náà fi kàn kún wọ́n ní fi kún mo ní olúwa ọba àlékè ọlá ló sún sọnù alukur'an mo láyà tó súnmọ́ ni ibi ọlọ́run ti sọ yìí pé kólì bá da a'udhu billahi minash shaitani rajim mo bá dá sheikh labib lóhùn lálẹ́ ẹjọ́ náà mo ní olúwa ní kólì lan lan tusibana illa ma kataballahu lana mo nítorí wa huwa maulana wa ala Allahi falyatawakkalil mu'minin mo ní ṣẹ́rí àyà Qur'an yìí ló jẹ́ mọ̀ pé bólúwa ṣe fẹ́ ní í ṣe lọ́wọ́ mo ní mo mọ̀ pé kò sí bí irọ́ ṣe lè gòkè tó ah, tó bá ti lè jẹ́rọ́ wàláì tó bá yá àwọn èèyàn ó padà mọ̀ tó bá jẹ́ pé olúwa yẹn ló dá mi tó bá jẹ́ pé òun ló fi mí sáàrin àwọn tó lapa láyé tó bá yí pé àwọn tó lapa nú ayé ló tí mo mean by that òun làwọn tó bí mi o àwọn tó lapa láyé tó nítumọ̀ àwọn tí wọ́n pilẹ̀ ẹ̀sìn nínú Ìbàdàn ló bí mi wọ́n tó bá yí pé nínú ọlá rẹ̀ ló ti wò ó wípé kí wọ́n bí mi wọ́n tún wá fà mí fàáfàá níta ńgbà wọ́n bí mi tán àwọn yẹn náà ni wọ́n tún tọ́ mi wọ́n tọ́ mi ní kéwú wọ́n kọ́ mi ní imán e wọ́n kọ́ mi bí màá ṣe lo ayé tí màá fi fi ìgbàgbọ́ lo ayé títí ti yẹn náyé tán tí mi ì sì yẹsẹ̀ tó jẹ́ pé mi ì ṣẹbọ rí ìdílé aláàfáà kankan rí ìyìn sọ pé ẹ bá ń yẹsẹ̀ kan kò wò rí mi ì allow anybody láti enter mi ní bàjẹ́ rí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni mo ṣe ń lo ayé ah tọ́lọ̀ náà sì mọ̀ pé wọ́n fabricate ẹ̀ ni tọ́lọ̀ mọ̀ pé gbogbo bí àwọn oníbàjẹ́ ṣe pọ̀ tó yẹn tá a bá tiẹ̀ ń sọ̀rọ̀ àwọn blogger tí wọ́n jí àwọn aláìmọ̀kan àwọn tó jẹ́ pé ah, ọlọ́run ọlọ́run ọlọ́run ká sọ pé ọlọ́run ké ọ̀pọ̀lọpọ̀ àwọn blogger débi pé wọ́n fi ọ̀rọ̀ mi gain audience wọ́n wọ́n wọ́n wọ́n fi ọ̀rọ̀ mi rí owó lórí page mo ní tó bá jẹ́ wípé olúwa ọba àlekè ọlá mọ̀pá bòsí ni tó ìjẹ́ pé òun ló sọ fàdínàbí wa Muhammad wípé ìní haramtu zulmu ala nafsi tó ní wọ́n ja'altu bainakum muharraman tó ní falata zọ́ọ̀làmù tó sọ bẹ́ẹ̀ fa nàbì tó jẹ́ ọ̀rọ̀ rí mi rí ọba yìí ah, mo ní mo mọ̀ pé lábúdà àwọn ọ̀rọ̀ yẹn ó padà ṣẹlẹ̀ àṣírí yẹn ó padà tú tó bá pé wọ́n fabricate ẹ̀ ni mo ń tàn bá fabricate ẹ̀ àmọ́ tó bá pé wọ́n fabricate ẹ̀ ni sọ́lọ́hún náà lọ́lọ́hún wàláì mò ń retí àbọ̀ àlọ́ ti ń lọ báyìí mo sọ ń jọ́nà mo ní ààbò ń bọ̀ ẹ ń sọ díẹ̀ nínú àwọn blackmail yẹn number one nínú ẹ̀ ṣé ọ̀pọ̀lọ́ Sheikh Labib là ń sọ mo fi ṣàlàyé ti Sheikh Labib mi ìfẹ́ mi ìfẹ́ gbàgbé Sheikh Labib wá ṣàdúrà inú wọn dùn ẹ mọ̀ pọ̀rọ̀ yẹn complex ọ̀rọ̀ tó pọ̀ ni táwọn òyìnbó bá lo ìbára yẹn ń tó kẹnu tó tóbi ni àwọn àti Sheikh Suleiman lálẹ́ ìjọ náà wọ́n make sure pa páwọn dùn mí nú èmi náà wá tẹ wọn sí rẹpẹtẹ látọ̀dọ̀ mi ni Sheikh Labib ti lọ wọ pléènì torí wọ́n travel lọ Dubai àtàwọn àtàlájà wọn lálẹ́ ọjọ́ náà àwa túká látìgbà náà a jẹ́ alájọsọ wọ́n pè mí ń pè wọ́n tí wọ́n bá wá mi wá ń wọ àwọn lọ tí wọ́n bá pè mí títí tí wọn ò rí mi wọn ní feel okay ó dìgbà tí wọ́n bá tó get mi wọ́n tún sọ fún Sheikh Sulaiman pé ẹ lọ wo alájà kaula. ẹ lọ wo alájà kaula. ìgbà yẹn tẹ́ ẹ bá gbàgbé àwọn alùsùnà gbalé wọ́n gba oko wọ́n gbodò wọ́n ń ṣe blackmail yẹn lọ lọ́tọ̀ọ̀tọ̀ àwọn olóríire tí wọ́n mọ iye oríire tí wọ́n bínú oríire tí wọ́n ní bíbí tí wọ́n mọ tí wọ́n ń pè ní bíbí wọ́n fi mí lẹ̀ mo appreciate eléyìí inú mi dùn ó jẹ́ kí n ti rò ó ah wípé ọlọ́run dákun mọ́ bínú sí wa o kò sí n tí irú àwọn àfáà yìí lè gbà tí lọ́wọ́ mi ọjọ́ tí Sheikh Labib wá pè mí kí n tó lọ ọjọ́ wọn pè mí ẹjẹ́ sọ díẹ̀ nínú àwọn blackmailing tó ń lọ lọ́wọ́ nígbà yẹn ẹjẹ́ ń dárúkọ wọn alákọ̀ọ́kọ́ òun ni ọmọ tí màmá mi bí tí mo tọ́ ti ṣe Mariam torí ipò òun ló wà nínú ilé ẹnì kejì òun ni ọmọ tí ń bẹ ní Amẹ́ríkà yẹn tí wọ́n ń pè ní Bílí ọ̀rọ̀ tiẹ̀ náà lágbára ọ̀rọ̀ ẹ̀ tóbi ẹ mọ tó ń sọ fún mi ni ó ní wíwá tí mo wá sọ́dọ̀ òun àtọkọ òun ní Amẹ́ríkà ó ní ọkọ òun ń bá mi sùn ó ní mò ń ó lè mi àtọkọ òun ń ṣe àgbèrè bílí jẹ́ kó yé òun náà wà náà àwọn tó sọ̀rọ̀ yẹn ó sì ń jẹ́ kó yé àwọn èèyàn pé láyé tí mo bá tún gbọ́ pé olóyún tí mo bá jẹ́ gbọ́ pé olóbímọ bílí amẹ́ríkà ló sọ bẹ́ẹ̀ ọmọ ìlọrin ni ẹnì kẹta ọmọ tí wọ́n ń pè ní Bíntu Rájí yẹn òun náà tún bọ́ ọ̀tá ní àsìkò yẹn ṣe é mọ̀ pé òun Allahu akbar ọlọ́run ó ro yóò bí àwọn èèyàn ní ẹjọ́ ní alkiyama òun tún ṣe wallahi tallahi alájà kaula mo wọ̀ nìyí mo sọ fún yín ẹ̀yin èèyàn kí ló dé tẹ̀ ń blame alájì Sharafa tó bá jẹ́ alájì Sharafa ní kókè tálẹ́ńtò ní ẹsẹ̀ pupa mo ń pe ẹ̀yin sákèsì ká ẹ lè máa rántí ṣe mọ̀ pé mo kàn ra ń yọ díẹ̀díẹ̀ okay ọkùnrin tó lẹ́sẹ̀ pupa yẹn ẹjọ́ ta ló ní ẹjọ́ ta ní ẹni yẹn kẹ́ lè bá mọ̀ pé mo máa ń wọ̀nà alájà Kaola pé zina tẹ̀ ń ṣe èyí ti pọ̀ jù náà ẹ ń ṣe zina náà a rò pé role model ní ní ẹ ti báyé jẹ́ gan òun farabalẹ̀ sọ tiẹ̀ ni ó dẹ̀ tún búra pẹ̀lú ẹ̀ <laughs> ẹnìkẹrin wọn ni mọ́mú Paris hey ẹ gbà wá o alájà Kaola onízìnà ni ọ ó rí ó ń pariwo àtàǹpàkò ẹ̀yin wá gbé kinní kan tó ṣe gbọ́ọ̀rọ̀ báyìí ọkàn ṣó rẹ̀ ni ìyẹn olódo Paris ni kì í ṣe mọ́ mu blogger Paris aláìníláàkàì tó wà ní Paris èyí ò fọ́nú mọ̀ rẹ́fọ́l ni làákàì tiẹ̀ kéré pin ó ní ẹ wo ha ah, oye wo gbogbo èyí ló ń sọ ẹ wo alógbókọ àbúrò rẹ̀ ọkọ tábúrò rẹ̀ fẹ́ òun ló bá gbà á ẹ wo ló bá sọ̀rọ̀ àtàǹpàkò yìnyín sí sórí tí mo bá sọ tí ò bá yé ọ ìwọ pé àwọn tí wọ́n bá ní làákàyè ìpàlàjà káwọ́ là sọ̀rọ̀ kan ìwọ bí wọn ẹ̀yin náà sọ tiẹ̀ lọ bìbà tó ní audience gidi Ọlọ́run pẹ̀lú wọn ọkùnrin kan gbé ní Dublin wọ́n ń pè yẹn ní abedidan <laughs> eyín ohun tí ẹ sọ pé lójúmọ́ ó ní lójúmọ́ ọkùnrin bíi mẹ́jọ ní máa gun káwọlà ah wọ́n ní ẹgbọ́ o alájà Kaola tẹ́ ẹ bá mọye àwọn ọkùnrin tó ti kú sọ́dọ̀ ẹ̀ tẹ́ ẹ bá mọye àní ọmọkùnrin kan àló ń pọ ẹ̀jẹ̀ ha n ti ma oríṣiríṣi fídíò bí mo bá fi fídíò hàn yín ẹ̀yin ẹ̀yin ẹ̀ lanu ha kò sí kò sí kẹ ẹ mọ̀ pé láàfa o tẹ́ ẹ bá rí oògùn ní máa lò ó ní kíní kan nù yàrá abédìdán ló sọ bẹ́ẹ̀ ní Dublin kò dín mẹ́rin thank you àwọn èèyàn ń tó jẹ́ ń dárúkọ wọn ni pé gbogbo wa tí mo dákọ mùsùlùmí ni wọn tàjọ ń practice Islam ṣùgbọ́n ni ó jẹ́ pabambari pín òní Saheed Shittu ah àwọn yẹn ń try àwọn yẹn ń ṣe research ah Saheed mo gbé fún ẹ o rọfàtù lẹkùnmọ dúbúrà èmi gbèdì fún ọ o try saidi ìwọ tó o máa ń sòótọ́ débi pé o ò parọ́ rí o lè búyan àmọ́ ò parọ́ rí o ò parọ́ rí Saheed kì í sòkùrọ̀ rárá o torí pé gbogbo ọ̀rọ̀ tó sọ pátá lórí social media èyí tó sọ fáwọn ẹni ìtànà tí wọ́n ti lo ayé rẹ̀ tí wọ́n síra rẹ̀ tọjọ́ ọkú wọn rẹwà tọjọ́ sísin wọn dáa tí ò sẹ́ńtì ọ̀mọ́ fọlá wọn tọrọ kò parọ́ èyí tó sọ fáwọn ẹni tòní gbogbo àwọn àfáà tí wọ́n ti kópa re láyé gbogbo bó ṣe tọwọ́ bọ inú ayé wọn níbàjẹ́ Saheed ọ̀parọ́ o gbogbo àsìkò léyìí tó jẹ́ pé yìnyàn ẹ bá ń tún ṣe lèyí láfi àlékún ṣọ ọlọ́run àlékún àánú ọlọ́run àlékún àlùbáríkà ọlọ́run gógó ẹ̀mí tí ò ní ní ìbátan pẹ̀lú sí àtàrùn ọlọ́run dákun bá ń tún fi bá ń fi jíǹkì sheikh habib adam abdullahi alilori ìwọ ọlọ́run ọba àlékè ọlá lábẹ́ o ọlọ́run wọlá pé bí sheikh habib ṣe lálàáfíà yìí inú gbogbo ọ̀tá ọlọ́run ní ní ní bàjẹ́ ọlọ́run dákun má jẹ́ kínú ọ̀tá ọlọ́run ó dùn lórí sheikh habib ah wọ́n tọwọ́ bọ inú ayé bàbá yẹn Saheed náà ni wọ́n rán èyí ò jẹ́ iṣẹ́ tààrà ẹni pé kò parọ́ gbogbo ohun tí ń sọ ká wá sọ inú tọ̀dọ̀ mi ibi tó ti bẹ̀rẹ̀ ó ní bíi pé ẹ sọ fẹ́lájà káwọ́là kò gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ a gbọ́dọ̀ búrú ẹ̀ kó sọ̀rọ̀ mọ́ kí yóò tún mọ sọ̀rọ̀ yóò tún mọ lajá náà sí ìwọ tó ní bíbí ìwọ tó tó dàgbà sínú gọ́tà ìwọ tó bá nǹkan kan mu èmi tí mo ní títọ́ mo bẹ̀rẹ̀ dáwà ní 1987 oni ní mo ti he microphone mo ti lọ káàkiri gbogbo ohun tí jáyé mo ti lọ ọnú presidency nínú aṣọ rock làbújá lọ deliver lecture ibi táwọn ọ̀ràn rẹ̀ ò lè tẹ̀ kéwu lọ sọ mí di ọba òun lọ sọ mí dá bọ̀rọ̀ ọlọ́run sàlékún àlùbáríkà sheikh abdulbasit ẹ wo orin tí abdulbasit ṣẹ̀ṣẹ̀ kọ kéwu lọ sọ wá di olówó gbogbo ohun tí mo jẹ́ nínú ayé kéwu ló jẹ́ ń dà nínú ayé ìwọ tó wá jẹ́ àgbáfìfo ìwọ jẹ́ mufsid ìwọ jẹ́ hasid tó òbílẹ̀ jẹ́ tó bá nǹkan kan mu àwọn olórí ibu ẹgbẹ́ rẹ̀ sì tàn ọ́. ah eje ki nkoko eje nkoko play nkankan fun yin na mo fe sare ran eyin eyan leti die se mo pe ibi ta ti lo oni bi owo ti mo owo to le o le layan to ni mo toro lowo ohun ama ka to lo si bi owo yen eje akoko duro din ibi na eye eje akoko duro nbi e dapo e mo binu to ba lo wa jai die màá gbé jáde ẹjá dúró ń bì gbogbo bí mo ṣe lọ ra ọmọ ó ní mo lọ ra ọmọ ọmọ méje ni mo bá wọn bí láyé mo bí ìbejì lẹ́ẹ̀mẹ́ta mo bí ẹyọ kan lẹ́ẹ̀kan Saidi tún wí confam ṣe ìpọ́jọ́ Sheikh Labib mo ti lọ ọyẹ listing. thirteen million ló ń gbà lọ́wọ́ àwọn èèyàn confam ni mo sọ omi òṣèré o twelve million thirteen million obìnrin yẹn ń gbà Ìlọrin ló ń gbé tẹ́tẹ́lẹ́ kókó lọ́ọ̀rì mo sọ ọ̀rọ̀ ẹ̀ níjọ́ wo tí mo ní àwọn ọ̀rọ̀ tí mo sọ mo sọ pé obìnrin tó bá bá yìí ṣe oyún wèrè tẹ́lẹ̀ bí ṣèbí ń gbà ẹ́ ok o ara púùfù lélẹ̀ tó bá ti mọ̀ pé mi ò parọ́ mọ́ káwùlà káwùlà náà òun lóyún òun bímọ kò ju oṣù kun ẹ̀ lọ ní táìmù ájì tó káwùlà fi ọmọ kókó lẹ̀ nílé ó lọ fún ájì ṣọ́ọ̀hún ló bímọ. sóun ló bímọ tó fọmọ kókó lẹ̀ lé tó lọ sí àjì wọ́n ṣe ẹni tó ti bí ẹni tó ń wá ọmọ tó wá àjà bí ọmọ ẹyọkan wá fọmọ kókó yẹn lẹ̀ lé wà lọ fún àjì wèrè ní ẹ ò lè ṣerú ẹ ò lè ṣerú ẹ wà ò lè ṣerú ẹ ẹ káwọn àṣẹ ṣerú ẹ wọ́n wá gbà pé òun ló bímọ wà fọmọ kókó lẹ̀ lé wà lọ fún àjì àjì <laughs> tó ti lọ lọ lọ lọ òfọmọ kókó lẹ̀ nílé wà lọ fún àjì káwọlà má bínú o ìwọ ló fà á o correction ló yẹ kó ṣe o wá fẹ́ fi ọmọ yìí dúó dúó ojú ayé pé ó yẹ ṣe bímọ káwọn èèyàn bá lè fi ẹlẹ lọ́rùn irọ́ mo máa yànnà náà mọ̀ pé irọ́ ló ń pa mo gbọ́dọ̀ yànnà nú ẹ̀ tí ìgbà yànnà nú ẹ̀ àwọn oníráyè lọ́ọ̀sì irọ́ àárẹ̀ ètò àṣírí irọ́ tó ń pa o fẹ́ fọmọ yẹn bò wá kaba lè o fẹ́ fi silent wa ni irọ́ o èmi máa tó àṣírí irọ́ yẹn n tó fà á ni mo fi tó àṣírí irọ́ yìí nìyẹn o mani ha seko débẹ̀ ń ṣe ṣe ṣuṣ mo gbọ́dọ̀ débẹ̀ torí pé ó fẹ́ fi ọmọ tó lóun bí yẹn dìwà mú lọ́wọ́ ká má bàa sọ̀rọ̀ mọ́ ni ẹni tó bá wá ń sọ̀rọ̀ yẹn máa sọ pé ah, a ṣe pé yóò burúkú ni yín kò dá o ah. ajá tó wà lamẹ́ríkà wọ́n lọ gba àtọ̀ <laughs> ajá amẹ́ríkà ó dàbẹ̀ pé wọ́n gba àtọ̀ títí ẹ̀ pẹ̀lú títí ìyàwó ẹ̀ náà gbé sínú èèyàn kò wá wọ́ọ̀kì oyún yẹn bàjẹ́ òun ò dẹ̀ ní bí abi twelve million láti gbé lẹ̀ torí ẹ̀ àwọn yapa àti amẹ́ríkà ti wọ jẹ́jẹ́ ajá kò. fáṣàmì. alhamdulilayi rabbil alamin saheed wàláyé olódodo ni ẹ o ah, saheed ó ń try o nítorí ẹ̀ náà ló fi jẹ́ pé àwọn ìjọba nàìjíríà kò sí béèyàn ṣe lè tó láyé sọmọ pé ọlọ́mọ èèyàn ó dẹ̀ ló lówó kí ló dé tó ń sá fún kóòtù wá sí kóòtù kó wá ṣàlàyé ní tí yẹn bá fi sọ̀rọ̀ tó dáa tó báyìí ọ̀rọ̀ rẹ̀ yìí mà dáa púpọ̀ tí o sì fi rí ẹni tó jẹ́ pé lọ ra ọmọ látòrí ẹyọ kan dórí méje ó yẹ kó o wá sí kóòtù kó wá sọ kí ló dé tó ń sá wàláì tàláì kódà tó bá jẹ́ pé èmi nìwọ pẹ̀lú òdodo rẹ bó ṣe pọ̀ tó e tó jẹ́ náà yà tèmi òun nìyẹn sọ pé yàtọ̀ sí pé ọ̀rọ̀ èmi àti ẹ wà ní kóòtù ìgbà tán fún ẹ ní invitation tí wọ́n wá fún ẹ tó make are available lọ bèrè iye millions tí mo fi tí mo fi ṣe tí mo fi ṣe ti pépà yẹn kó o lè bá a mọ̀ pé <laughs> o ní nǹkan gbogbo police station tí o lè dé láyé tó o ti lè po ní nǹkan kan o ní rẹ́kọ̀dù ti wà ń bẹ̀ lẹ́yìn náà ní US mission rẹ́kọ̀dù wà ń bẹ̀ ní UK mission record wà ń bẹ ní France record wà ń bẹ bákan náà òun náà ní gbogbo ibikíbi ní Nàìjíríà a ní mo fẹ́ kó o ṣàlàyé kó o lọ mú ayé débi tí mo ti ra ọmọ ó wà very important yẹn ṣe pàtàkì kódà ká tiẹ̀ fi náà yí apò onímọ̀tọ̀rọ̀ owó ń ṣàlàyé èèyàn náà o nítorí pọ́n àmọ́ mi tí wọ́n ń bẹ lọ́dọ̀ mi níjọ́ náà wọ́n ti sọ tí ó ṣẹlẹ̀ ọlọ́run jọ̀ọ́ kó bá ń fún Usman ní àlùbáríkà ọlọ́mọ bí ọ́ wọn mi ṣe láàánú lórí gbogbo àwọn ọmọ òrukàn tí mò ń tọ́ o àti tọ́ mi àti tọ́ mi ọlọ́mọ ṣe wọ́n lákùn jẹ́ wọ́n lápare láyé Saheed wáì tó wá ń sá ìwọ tó ní irú fáàtì báyìí yóò ti ní tó jẹ tẹ́lẹ̀ ẹkùn kó tó dípò sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn nípọn ẹ wá mọ̀jẹ̀ ń gbàgbé ibi mo ti lọ ọ̀dọ̀ Sheikh Labib lágbàjì Sheikh Labib bá pè mí ọjọ́ náà mo parí ní gbogbo àwọn àsìkò yẹn ẹ jẹ́ ń sọ àwọn tó ṣẹlẹ̀ sí mi lásìkò yẹn gbogbo ẹ̀yin olóríire ah mo kí gbogbo ẹ̀yin aládùúró tì nígbà yẹn o ẹ̀yin anabi wa sallallahu alayhi wa sallam Sayyidina Ali ló wí ó ní àkókò máa ń wá sáàkà fi ṣe dà ẹni ọba rí láti nígbà nira jẹ́ ọmọ yí ọpọ́ ọmọ ìyá rẹ ni o tó bá jẹ́ bàbá mọ̀ yí pé bàbá rẹ ni tó bá jẹ́ ìyá mọ̀ pé ìyá rẹ ni o bàbá ìmáàmù Ọ̀fà nǹkan kan ò ní ṣàlàáfíà yín o mùsíbà kankan ò ní ṣe yín o gbogbo ìmọ̀ràn ọ̀tá ò ní ṣe lórí yín kò dẹ̀ ní ṣe lórí nǹkan ni bàbá ò lè mọ́ pè mí alájà Kaola sálàáfíà ló wà má fi ààyè gba ti ń ṣẹlẹ̀ yìí o wọ́n fẹ́ kó o kú ò láyé ni o Malam Buhari nílọrin bí Malam Buhari bá pè mí a ní Sayyida Kafila Ummul Mu'minat ọ̀yà kọ̀kọ̀ kọ́kọ́ rẹ́rìn sí mi létí kí n gbọ́ ná nítorí pé wọn àfẹ́ ká burú ó ṣe mí ká tó wá sọ Sheikh Akeugba Gold akéwògbà gold ó dàbí kó máa sun léèmí bẹ́ẹ̀ ni ṣe ń ṣe bíi kó máa sun léèmí ẹja sọ téèyàn bá ṣe ń gbangba ọ̀tá ọlọ́run ni máa sọ pé kọ̀rọ̀ ló ń fẹ́ wò sheikh akéwògbà gold tán bá pè mí tí wọ́n rí pé mi ìgbé wa láì yóò máa bọ̀ ni bí ilé mi àti ẹ̀ ṣe jẹ́ extreme end síra wọn tó àwọn ń gbọ́ náà yọ èmi ń gbọ́ ní èkó ilé mi sí ọ̀nà èkó tẹ́ fi tẹ́ fi dé kòkò tó rìn wákàtí kan ṣé Akeugba Gold ń gbé ọ̀nà ọ̀yọ́ ṣé Akeugba Gold ọ̀wà bọ́nu mọ́tò yóò aládùúfẹ́ só fẹ́ pa mí ni àdùúfẹ́ só fẹ́ pa mí ni kò dáa báyìí mo pè é pé ẹ ò gbé fóònù kí ló ṣẹlẹ̀ màá bá rẹ́rìn mo bá ní ó dá sájọ sájọ ìyá sẹ́límà ẹ mọ́ lọ sẹ́niwẹ́ o ìyá sẹ́límà ẹ má lọ ibì kankan o ẹ mọ́ lọ ibì kankan o gbogbo àwọn wọ̀nyí wọ́n dúró tì mí pé ká tó wá sọ Sheikh Suleiman Ọlọ́rẹ ká tó wá sọ Sheikh Labib Lágbàjì Sheikh Labib wá Lágbàjì wá dúró tì mí tán ṣe mọ̀pálá níyàn rẹ ni Sheikh Labib olóríire táwọn ẹni rẹ bí ọlọ́run wọlá ọlọ́run wọlá bó ṣe tóbi tó ìyá wa tó bá wa bí Sheikh Labib tí màmá yẹn bá kù láyé àlàáfíà yóò máa pọ̀ sí ọlá nàbí Muhammad sallallahu alayhi wa sallam ó mọ̀lẹ́bí ká tó wá sàwọn alásùnmọ̀ mi sáwọn aláòká fi tiẹ̀ lè sùn ni ẹni tí èpè tó bá dé tí èlò ẹkún ló máa máa sùn ájàmù iná àjàjà ya Selim èmi ní ìtumọ̀ ṣe wáàsí fún wọn pé ẹ mọ̀ mọ̀ bọmọkùnrin jẹ́ ẹkún tẹ́ ẹ mọ̀ ń sùn yìí mọ̀ ti pọ̀ jù kí ló tún ṣẹlẹ̀ ẹ mọ̀ fẹ̀mí sí ní tẹ́ ń gbọ́ yẹn ọkàn mọ̀ wá mọ̀ ni yóò mọ̀ lọ ẹ mọ̀ jẹ́ àkú torí èyí tẹ́ ń ṣe fún mi yìí ẹ fẹ́ kí nǹkan ṣe mí ni tẹ́ ẹ bá ti dọ́dọ̀ mi tẹ́ ń sunkún kìí sì ṣe pé wọ́n ń ṣe kìí ṣe pé wọ́n ń kìí ṣe pé wọ́n ń pretend etí wọ́n ń gbọ́ ń tẹ̀mí kọ́ etí wọ́n ń gbọ́ ń tó burú tẹ̀mí kọ́ Sheikh Labib bá pè mí alájà kaola mo ní nà mo fẹ́ bọ́ ọ sọ̀rọ̀ kan ni mo ní mo gbọ́ kí lọ̀rọ̀ náà wọ́n lọ́rọ̀ náà ọ̀rọ̀ tó leni tó ò ní lè fi ilẹ̀ ọ̀rọ̀ tó leni tó ò ní lè fi ilẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé ó torí ìfẹ́ ó torí ìfẹ́ tó wà láàrin wa ọba ń fi ilẹ̀ mo ní ṣe kí lọ̀rọ̀ náà ẹnìkan lọ sí ọ ẹ̀ṣẹ̀ yẹn sì burú ṣùgbọ́n mò ń promise ẹ pé tó o bá gbẹ̀bẹ̀ ẹ̀ẹ̀mẹwàá ni ó jáde tí ó mọ dìbọ́ǹkì gbogbo aburú tó ṣe lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀ẹ̀mẹ́wàá ó náà ajá kàwọ́lá ẹ̀ẹ̀mẹ́ ló mọ̀ pé ẹ̀ẹ̀mẹ́wàá ni ó máa jáde pé èyí tí mo sọ báyìí sọ mọ̀ pé ọjọ́ tí o tó blackmail mi dórí fifteen episode ó ní mo tó sọ kẹ́lìmọ̀ kan ṣáìdì ṣé o gbàgbé agbèrè tí mo lọ ṣe ní Àbújá o ò tí ì júwe location tí mo ti ṣàgbèrè o So gbàgbé àzákàrí tí gbogbo yín pín káàkiri ati wọ àti bíntùrájí àtọmọ tó wà lamẹ́ríkà yẹn tẹ́ ẹ fún ọlọ́wọ́ gọgọ ọlọ́wọ́ gbọgbọrọ ṣé sọ gbàgbé sá nǹkan àzákàrí ni níbo lẹ ti rí n tó ń pè ní àzákàrí fẹ̀yìn èèyàn tẹ́ ẹ gbọ́ kéwú òní mawood òní wọ́n ń pè ibi tẹ́ ti rí obìnrin tí kì í bọ́kọ rẹ̀ ẹ wàá júwe rẹ̀ fún mi pé lágbájá ọmọ lágbájá o tó lẹ́mìí tó lálàáfíà o tó sì wà lọ́wọ́ ọkùnrin tí ìbọ́kọ rẹ̀ ṣeré o ẹ júwe rẹ̀ ẹ dẹ̀ ṣàlàyé bí ẹ ti rí nǹkan yẹn ẹni ó gbé fún yín nítorí bí gbogbo ẹni ó bá ní tó bá mọ ìtàn tó mọ ìtàn Fáráò àti ìyá wa Káṣíà tó mọ ìtàn ìyá wa. Káṣíà, ẹ̀yìn rọ́bì àtúwàǹdà wí ó yẹ ká ẹ lè mọ̀ wípé ọmọ àwọn wòlíì àmọ́ kó sọ́wọ́ olórí ibú inú ayé làbá anabi gan sallallahu alayhi wa sallam so rọrọ tí mo bá sọ lórí afẹ́fẹ́ tó bá gbòdì létí ẹ àwọn àfáà ni o pè kó o bi tó bá bú mi mi ní bún ẹ màá fẹjọ́ ẹ sùn kọ̀rọ̀ yín tó fi sùn gbangba tó o bá mind speech ẹ anabi gan sallallahu alayhi wa sallam ó fa ọmọ fọ́ta ọlọ́run ànábì fa ọmọ fún kèfèrí ànábì fa ọmọ fún lórí ibú sallallahu alayhi wa sallam tànábì ọmọ kí ló strange nínú pọ́mọ àwọn ẹni rẹ fẹ́ olórí ibú lọ́kọ kí strange sí yín níbẹ̀ kí ló yà yín lẹ́nu níbẹ̀ lẹ́yìn náà tóbìnrin bá wà lẹ́ni tí ń bímọ ọ̀rọ̀ obìnrin tí ń bímọ ó dàbí ẹni tí odò gbé tó dò ń gbé lọ ni ẹ sọ fún mi ìtàkùn tí ò ní rọ̀ mọ́ Mama mi ọlọ́run bá ń sàlékùn kẹ màmá mi màmá mi ló sọ fún mi pé kàfílà mo ní nàám wọn ló ó ti yẹ kó o bímọ àsìkò yẹn ni ọmọkùnrin yẹn dé lọmọkùnrin sàràfà yẹn dé ìtún gbà fún ó kó àwọn ọmọ wá ọmọ ló fi wọlé báwo ni màá ṣe máa bọ́kọ mi ṣeré tí ó wá pàǹtà fẹ̀mí sí pé ọkọ ni tí mi ìdẹ̀mọ̀ kún rìkọ́d tẹ̀yàn bẹ́ẹ̀ bá gbé làákàyè lọ ọbẹ̀ ìmọ̀ rárá kún record ibi tẹ́nì kankan ò ti sí kẹta wa ni mo wà mo bá ṣeré gan tààrà that is me ẹ lè rí obìnrin kan tó mọ kéwú tí ò ní mèrè ṣe bí ìbá ṣe pé ọpọlọ àwọn tí wọn ní làákàyè ti burú gbogbo èèyàn yán onífànì kọ̀ọ̀kan tí wọ́n kọ́ wa nínú kéwú ẹ lè rí ọmọbìnrin kankan tó mọ kéwú sẹ́ẹ́ ọmọbìnrin kan tó mọ kí o di ó nífẹ̀ẹ́ ni pé wọn è fààyè lẹ̀ fún wa pé ká ṣàgbèrè nínú ilé wa tá a bá ti wọlé ọkọ ọwọ́ ọkọ tá a bá bọ́ sí bí ọkùnrin yẹn bá flirt yóò bá àwa náà lẹ́nu tó flirt torí wọ́n ti kọ́ wa ń lé yóò bá wa lẹ́nu tó flirt sex education ṣẹ̀ríà Islam ò takò má ṣe máa bá ọkọ mi ṣeré nínú yàrá lórí bed tí mo fàzákàrí ọkọ mi ṣeré tí mo mú àzákàrí ọkọ mi tọkọ mi náà ti mú ara mi tí èyí ọ wà jẹ́ ní tó strange fẹ́yìn olórí bú ẹ̀yìn tẹ́ ẹ̀gbọ́n ẹni ọ bá lóye yóò mọ̀ yìí pé kò sẹ́ni tí ò ní kọrọ ọ̀dà náà lè bí ọmọ ni sá lè bímọ láì so possible ni ṣerú Jésù wà ni tó fi wá pé wá ẹ wá torí àwọn ọmọ tẹ́ni rẹ bí tọ́lọ̀ ń sọ́nú alukur'an pé yókùrìjù là áyà mínà lè má yìí wà yókùrìjù lè má yìí tà mínà lè háyì tẹ́ ẹ wá mú ọmọ tó jẹ́ mọ̀ yìí tù tó jáde látara àwọn háyù tẹ́ ẹ wá gba ọ̀rọ̀ tiẹ̀ ẹ wá ń gbé káàkiri ẹ jẹ́ kí n típin ọ̀rọ̀ kan láàrin ìṣẹ́jú díẹ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ kò ní pẹ́ gan tí máa conclude èmi kàfílà mo jẹ́ ẹni tó lọ́n fún ní mohiba láti kékeré àwọn èèyàn máa ń nífẹ̀ẹ́ mi naturally kò sí olúwa ẹ̀ láyé tí kì í nífẹ̀ẹ́ mi wọ́n nífẹ̀ẹ́ mi lánìtàn ni o tí ò ní sẹ́kù síbi kankan àtolówó ìlú àtàfáà nílùú àtọlọ́lá ìlú àtàbíyì nílùú kò sẹ́ni mo lè wí kéwọn ní ojú ẹ̀ tí ò ní máa dààmú wọ́n máa dààmú ni fún makarajal huruf ẹ má jẹ́ ń tàn yín ìgbà tí bàbá mi wọ́n ti jáde láyé before kan tó jáde láyé tí bàbá mi kọ́kọ́ jẹ́ imam gbogbo àwọn ọmọ tí bàbá wa bí àwa lọ kí ààrẹ àríṣekọ́lá àlàó ọlọ́run sàlékún àlùbáríkà broda kúnlé sanni broda kúnlé sanni ló wáá fà mí yọ láàrin gbogbo ọmọ tí bàbá mi bí pé ààrẹ ọmọ èyí tó kéré jù láàrin wọn yìí àáfàá ni o jihadist ni o oníkéw ni kàfí o <laughs> kàfí là ń mọ́kéw ìjọ náà làárẹ̀ ti máàkì fèsì mi that is number one ìgbà tó yá ààrẹ ní program kan wọ́n invite mi gbogbo olóríire ẹ bá ń ṣe bisimilayi kò lè wọ ọlá ọlọ́run dákun wo la pé ìwọ ló ṣe ààrẹ lẹ́ni àlùbáríkà má ba nǹkan ní ààrẹ àríṣekọ́lá jẹ́ bá mi ṣe àdójúkọ wọn níbi àlùbáríkà bá ń fi wọn ọlọ́run wọlá pé wọn nìkan lọ́ba tó pé ibi wọn kù sí ọlọ́run jọba amójúkúrò bisimilayi rahman rahim kò lè ahad allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad mo bá lọ bí program yẹn ń bò ya ààrẹ nífẹ̀ẹ́ mi débi pé tí ọkàn mi bá ń fa ààrẹ ààrẹ ò wá pè mí ẹ ló kà ń bolo wà tí mo bá ní ìsà mo wà lọ́fíìsì ààrẹ ò wá bọ́nu mọ́tò tó kéré ààrẹ ò dẹ̀ wá bá mi lọ́fíìsì <laughs> ìwà àwọn ògbó ọlọ́run bàbá ah, èèyàn tàbí kàrí ó ní òkè ó yá yọjú sí mi o tí mo bá ti dọ́dọ̀ ààrẹ ààrẹ àríṣekọ́lá ni o alájẹ Abdulaziz àríṣekọ́lá àlàó Ni year two thousand and five two thousand and six two thousand and seven two thousand and eight àárẹ̀ ọ̀bà ni ọkàn rẹ̀ ń fà mí náà ni mo bá ní òkè èmi ni mo dé yìí o ààrẹ máa jẹ àgúnmu kan <laughs> ààrẹ máa fi àgúnmu lé mi kiri wípé o gbọ́dọ̀ má mu àgúnmu yìí o gbọ́dọ̀ má jẹ àgúnmu yìí ààrẹ ọba wo mo tiẹ̀ fẹ́ bọ́ sọ̀rọ̀ ni ọjọ́ kan làárẹ̀ ní kàfílà mo ní nàám wọ́n lọ mọ tí mo cherish lára ẹ̀ mo ní kí ni wọ́n lò ní làákàyè púpọ̀ wọ́n lẹ́lẹ́kejì ọmọ kéwu púpọ̀ wàláì tó bá ti ń wí kéwu ìmọ̀ wò pé wọ́n lọ́hùn ah, ah, ọmọ tèmi náà gbogbo wọn náà mi ni ẹ̀ ọlọ́run dẹ̀ ni olódo dẹ̀ ni mímọ́ dọ́sà wọ́n lè so olódo ọmọ kéwu púpọ̀ ń gbò wá kan ààrẹ bá sọ pé kàfílà ó sì dákun kọ ọ̀fẹ́ mi ah mo ní bàbá bí ìgbà tẹ́ fẹ́ ṣe mí ń ṣùtá ni èmi kò sí ẹni tó lápá kan láyé tí ìfẹ́ fẹ́ mi olúwa fún mi ní ẹwà tí kìí sí ẹwà physical beauty àwọn tí wọ́n ní làákàyè wọ́n lè máa rò ó torí ẹ̀ nígbà tí mo fẹ́ marry tí mo fẹ́ fẹ́ ọkọ mi olóríire lọ́ọ̀yà tí mo fẹ́ yẹn àwọn ọ̀fọ́nú kan tí wọ́n ní làákàyè kan wọ́n sọ pé mi èmi burẹ́wà sọ ọ̀gbádùn ni ló fi ń sọ pé mi burẹ́wà èmi burẹ́wà kẹ̀ẹ́ ṣé àwọn tí wọ́n flash yẹn lẹ believe pọ́n rẹwà lójú tiyín èmi ò bu rẹwà o tó bá súnmọ́ mi wàá mọ̀ pé mo rẹwà nínú àtòjẹ zọ́ ìran wà bá ti ràn wàá mọ̀ pé kàfílà rẹwà má sọ fún bàbá mo ní ìní ẹwà tí mo lè fi maintain ẹ̀yìn fine púpọ̀ ààrẹ gbìyànjú mo yarí gbogbo ìgbìyànjú mo yarí mo ní mi ṣe ọjọ́ kan bàbá wa Fọláwíyọ ọlọ́run bá wa ṣàlékún kẹ bàbá náà ṣe mọ̀ pé kò sí ọlọ́lá kan tí ọmọ mi torí pọ́jọ́ nìka mi ọjọ́ tí bàbá mi sìn mí fọ́kọ gbogbo àwọn ọlọ́lá ọlọ́run ṣàlékún kẹ bàbá wa Abíọ́lá ọlọ́run ṣàlékún kẹ bàbá wa Fọláwíyọ ọlọ́run ṣàlékún kẹ ààrẹ náà àti gbogbo àwọn ọlọ́lá àlú bàbá Oyèládé Alhaji Rashidi Adésọ̀kan Alhaji Rashidi gbogbo àwọn ẹni rẹ àtọwọn ọlọ́lákùnrin àtobìnrin gbogbo wọn ni wọ́n kún bí nìka mi kálukú mọ̀ mí pé wọ́n bí ọmọbìnrin kan lókè ààrẹ olùgbìyànjú ni wọ́n mọ̀ mí káàkiri wọ́n present mi ní tó pọ̀ so kálukú ti mọ̀ ní àbábá ní àbúrò rẹ kan lọlé ọkọ ìwọ ló sì sọ̀rọ̀ ńbẹ o ìgbà náà ni bàbá Oyèládé náà ní program àwọn náà wá ni wá mo ní kò sí wàhálà olówó kúkú gbogbo yín èmi ò ní lọ ti ọ̀dọ̀ yín yẹn o ẹ jẹ́ kí ìyá Selim <laughs> ẹ̀rí tí wọ́n wá ń parí ìyá Sẹ̀límù ti wà pẹ̀lú mi láti bíi twenty five years ìyá Sẹ̀límù ọ̀wà yín wà rán ọmọ kan náà wá èmi bá lọ Èkó ìgbà tí n fi máa bọ̀ látẹ̀kọ́ ààrẹ ti ń pè mí bàbá Oyèládé ń pè mí ah kí là á dé ìyá Sẹ̀límù ló dẹ̀ òun ló advise ọkọ àtìyàwó ọmọ bàbá Oyèládé ní àwọn ọmọ yẹn báńkà ni ní ìsìn báyọ̀ ni ò tiẹ̀ jẹ́ pé Amẹ́ríkà náà wà tí wọ́n ń gbé àwọn náà ti máa mọ̀ gbogbo wọn tí mò ń sọ yìí náà wọ́n ti máa mọ̀ bó lóun fẹ́ mo bá dé láti ibi nìka ńgbà mo dé ni ààrẹ bàbá Oyèládé ọlọ́mọba àṣàlékùn ìkẹ́ gbogbo wọn ní abáníkà fìlà hey n tá a mọ̀ béèrè yìí ó mọ̀ ṣe mú ní mi ní ṣe mi lè fẹ́yìn mi lè fẹ́yìn mo ṣẹ̀ṣẹ̀ fi bàbá Ọlájídé lẹ̀ ni tí mo bá fẹ́yìn wọn ní bìkítà láti lẹ̀kọ̀ mórúkọ mi láti lẹ̀kọ̀ mórúkọ yín ẹ jọ̀ọ́ nítorí anabi muhammad bàbá sọmọ tẹ̀ ń ṣeun nítorí pé mo nígbàgbẹ́ nu kí n ṣiṣẹ́ bí ọkùnrin bí ọkùnrin mo ṣe máa ń ṣiṣẹ́ ni ààrẹ bá ní ó dáa àwọn ọmọ kéwù rẹ ń kọ́ mo sì máa ń bá lọ bá rẹ ṣe àwọn dùáwù kan tó yẹ pé mi àtàn ọmọ kéwù a máa ń pé fọ́ọ̀tì a máa ń pé fífìtì obìnrin nìkan ni gbogbo wa ah mo ní bàbá ẹ mọ̀ wọ̀rí tó bá yẹ pé méjì lẹ fẹ́ so ẹ̀ lẹ́ẹ̀kan náà èmi àdùfẹ́ màá fà fún yín wọ́n lọ ṣúọ̀ mo ní wàláì mo ṣúọ̀ nígbà òdìjọ́ kẹta mo bá hold steering fúnra ara mi fúnra mi mo he mo he steering mo bá fi Mariam sínú mọ́tò mo fi umu kulsum sínú mọ́tò wọ́n já àwọn méjì mo bá gbé wọn ó di ilé ààrẹ èmi àtàrẹ ń sọ̀rọ̀ lọ́wọ́ sí room ni wọ́n bá ní kí wọ́n pe mo bá ní kí wọ́n bá ń pe ẹ̀yìn umu kulsum wá mo ní kọ́ lọ bá mú nǹkan bì ẹ mọ̀ pàdé náà bí sọ wípé kọkùnrin ó wo front and back kó wo gbogbo obìnrin mo bá ràn ní bí ọ̀nà mẹ́rin inú pálọ̀ ngbò ṣe tán mo bá ní ọmọ lọ ọ̀sàlẹ̀ padà mo ṣe bẹ́ẹ̀ náà fún Mariam ìgbà táwọn méjèèjì bọ́ sàlẹ̀ tán mo bá ní bàbá ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ méjèèjì fún yín ṣe mọ̀ pé mi mo mú ọ wá ẹ mú èyí tí mo kọ́kọ́ ní kàn pè wá yẹn ìyẹn ń mú kùlùfù mo ní number one ó ti jáde ss3 ẹ dẹ̀ rí i pé ó rẹwà gan ó wojú ó dẹ̀ ní làákàyè òun ò rí yín maintain mo níṣẹ́ eré léyìí ọmọ sixteen years ni eléyìí ò ní ọpọlọ kankan tí ó fi maintain yín eléyìí kéré pọ̀ ààrẹ bá bú ẹ̀rín àdùfẹ́ wọ́n sì máa ń pè mí ládùfẹ́ bá ní kàfílà mo ní nà ẹnìkan kan wù mí nù wọn mo ní kí ló dé ìwọ ló wù mí mo ní ẹjẹ àgbàgbé yẹn ẹjẹ etí ẹjẹ apá yẹn tì àwọn èyí tá à sọ yìí ni ẹjẹ ààrẹ ni inú yàrá àyà rẹ ló wù mí ìwọ ni mo fẹ́ fẹ́ lára ọmọ ìtọ́ gáhùn ìwọ ni mo fẹ́ fẹ́ lára ẹ̀ ó rí wípé mò ń tẹnu mọ́ nǹkan kan náà ọlọ́run jí ó nírú ìwà tó ní ọlọ́run jí ó nírú ọ̀rọ̀ tó ní ọlọ́run jí ó nírú ìtẹríba tó ní wọ́n láì tó bá ti ní gbogbo ẹ̀ fi ẹ̀mí balẹ̀ káfílà alukur'an mi ní disappointed ọmọ èyí ò ní ọjẹ́ mú ah mo ní ó dà mo bá kúnlẹ̀ mo bá dúpẹ́ lọ́wọ́ mo bá pe ọmọ yẹn mo ní eh, Mariam ọkọ rẹ ni ọba ń ṣe gbọ́nkú gbọ́nkú mo ní ẹ̀ o baba ẹ fẹ́ mi balẹ̀ ń tí kò sí wàhálà ààrẹ sì fẹ́ ọmọ náà ní ìfẹ́ rẹ̀ ní ìfẹ́ eré èèyàn ní máa ń mú yàn mọ́yàn mo fi ọlọ́run ọba àlékè ọlá tí ìmọ̀ ọjọ́ tí ń lọ ọba búra bọ́rọ̀ bítàn náà ṣe rí gẹ́lẹ́ ni mo ṣe ń sọ yìí èyí tí ọ̀pọ̀lọpọ̀ yín ò mọ̀ tẹ́ pé ìbẹ̀rù ọlọ́run tó wà lára yín ò tó nǹkan tẹ́ ń dá sọ̀rọ̀ anyhow ẹ̀ ń dá sí ọ̀rọ̀ náà àmọ́ àmọ́lẹ̀ mi àtàrí ọ̀tọ̀ ni mo dẹ̀ fún wọn ní close monitoring ẹni tó rọrọ̀ fúnra rẹ̀ ni mí ẹni ọlọ́run ṣàánú ni mí mo ní mọ́tò inú ọgbà tí ọmọ ní mẹ́fà mo ní ilé tí mo kọ́ èmi náà wà òkè iṣẹ́ hajj mi ń lọ déédéé tí n bá kérò rárá ní kérò five hundred láwọn ọdún tí mò ń wí tí n bá kó èrò rárá lọ Mọ́kà lèrò mi ọ̀jẹ̀ five hundred ẹ bèrè lọ́wọ́ bàbá àlùjáàjì pé báwo lèrò mi ṣe máa ń pọ̀ tó kò sí kanu private operator tí ó mọ̀ mí èmi ni treasurer àkọ́kọ́ ní south west nínú gbogbo alálàájì private operator tá a máa ṣèpàdé ní Ìkẹjà central mosque ẹ béèrè ẹ béèrè irọ́ tí mò ń pa yìí lọ́wọ́ alkibla ẹ béèrè lọ́wọ́ kibla ẹ béèrè lọ́wọ́ baba alujaj so èmi fúnra ara mi wà òkè kò sẹ́ni kankan tí mo máa ń respect èèyàn ni kì í ṣe pé mo bẹ̀rù ẹnikẹ́ni mi ì bẹ̀rù ẹnikẹ́ni bàbá yẹn bàbá mi fẹ́ ẹ bàbá yìí ò fún mi ní owó kankan wàláhì tàláì ní orúkọ Mariam tó bá fún mi bóyá mo ṣe program tí mo bá invite wọn bàbá fún mi ní millions bàbá fún mi ní millions tí mo bá ṣe program bóyá mo ṣe wàlímà mo ra ilẹ̀ kan sọ́nà ológun ẹrú máa fẹ́ ṣe wàlímà bẹ́ẹ̀ ààrẹ fún mi five million ọjọ́ yẹn gan wọ́n kó gbogbo ara wọn yé wá bàbá ààrẹ tòní ààrẹ mùsùlùmí tòní bàbá oyèládé gbogbo wọn wọ́n tiẹ̀ múra wọn ṣeré ńjọ́ náà ọjọ́ náà series of governors lọ́wọ́ governor Ajímọ̀bí ọlọ́run blessed memory àkàtẹ̀wá tó sọ pé baba akálà baba akálà tiẹ̀ nífẹ̀ẹ́ mi bíi àdùfẹ́ mi ni mo ń pè tí mo bá ní tí mo bá ní bàbá wọn gbẹ ó kúkú máa bá wa kiri yó ara wa kiri yó máa bú wa àṣà ti nífẹ̀ẹ́ rẹ̀ ná tó bá yẹ pé wa kiri yó la bá bí ọ ní ntakàlà máa wí nìyẹn yóò ní kàfílà tó bá yẹ pé kiri yó ni ọ bá bí ọ ni ọba mọ̀ wípé àwọn èèyàn bí ọ mo léèyàn náà na mùsùlùmí tó bí mi gbogbo ọ̀rọ̀ tẹ́yìn ọmọ òun nìyẹn kò yé yín ọmọ tá à ń sọ yìí kò wá lo ọdún kan kó lo oṣù mẹ́jọ lọ́dọ̀ ààrẹ kó lo eight months lọ́dọ̀ ààrẹ àríṣekọlá ààrẹ wá pè mí wọn náà ò fẹ́ ọmọ mọ́ wọn ti pè mí ọjọ́ wọn pè mí kàn yẹn lọ́jọ́ tí wọn pè mí di tó di ẹ márùnún àwọn ọlọ́lá pọ̀ ńbẹ bàbá ìmọ̀mọ́ àná wà ńbẹ bàbá òyìnládé wà ńbẹ bàbá Rashidi Ajadi wà ń bẹ̀ gbogbo àwọn yẹn wà ń bẹ̀ èmi náà ń bẹ́ ń bẹ̀ ààrẹ bínú ó lóun ò fẹ́ ọmọ yẹn mọ́ a mo lé mo ní ẹ̀ní fẹ́ ta ni mọ́ wọ́n bú mi mo bú tiwọn wọ́n sọ̀rọ̀ sí mi mo sọ tèmi mọ́láki àìkì le amọ̀lẹ̀ bínú akànlẹ̀ ìmọ̀lẹ̀ jà ni wọ́n tún wá ahun mọ́ ipé mi lo London mi lọ bà lo ló kọjá London mo lé mi wọ́n ní ẹ wọ́n rí mi ní datin lánàá wọ́n ní ẹnìkan wọ́n ní olóúnjẹ kan tó wà ní Peckham ní London wọ́n ló sọ pé ẹnìkan wàá jẹun ní Peckham ibẹ̀ wọ́n ti ń sọ̀rọ̀ Kaula kódà Kaola ní wàásì lọ́la mú ní ibi tọ́rọ̀ yẹn ti wó nìyẹn bàbá ìmáàmù àná ọlọ́run bá ṣàlékún ìkẹ́ wọn bàbá ìmáàmù àná ní ntẹ́ ẹ ṣe fún kàfílà dùn a kì í kéré amẹ́lẹ́ bínú mo ní ààrẹ ẹ̀ lè kọ́ ọmọ yẹn mo ti sọ yín pé kẹ́ ẹ mọ̀ mo ti ní ẹ fi mí lẹ̀ jẹ́jẹ́ mi tó bá jẹ́ mi mo bá fẹ́ yín kọ́ tó bá jẹ́ èmi ni mo bá fẹ́ yín kọ́ kí ló dé tẹ́ treat mi báyìí kí ló dé tẹ́ ṣe mi báyìí kò yẹ kẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ ọmọ yẹn mọ̀ kò yẹ kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ bàbá ìmọ̀ọ́mù ṣá ń bẹ̀ mí wọ́n rí i pé mò ń sún bómi ṣe ń jáde lójú mi náà ní jáde níjọ́ náà bàbá ìmọ̀ọ́mù wa ń bẹ̀ mí pé kàfílà jọ̀ọ́ mọ́ bínú bọ́rọ̀ yẹn ṣe wá le tó ààrẹ bá ní tí ẹ farabalẹ̀ kọ́ gbọ́ mi mo ní mi gbọ́ mo ní bàbá ìmáàmù ó gba Quran tán fi lọ́wọ́ mo ní ọjọ́ táàrí ó ṣàdéhùn fún mi mo ní Quran tí wọ́n gbé lọ́nà rẹ̀ wọ́n tún ti gbé Quran lọ́wọ́ ní ìsìn èmi ò sì nígbàgbọ́ sí nǹkan mi ju alukuran lọ ní tí mo nígbàgbọ́ sí wọ́n ṣàní ṣe sùúrù wọ́n bá tù mí ààrẹ ní kàfílà ó lọ́rọ̀ méjì ni mo fẹ́ sọ fún ẹ ọlá lákọ̀ọ́kọ́ bí mo ṣe wà gbogbo ìyàwó mi yán òun ni fóònù wọn wà connected with my phone gbogbo ìyàwó tí mo fẹ́ pátápátá kò sí tí ẹ lè máa bá àyàn sọ tí ní mọ́ tí ní gbọ́ ọmọ tó fà fún mi yìí kì í ṣe ọmọ tó ṣe é fẹ̀mí balẹ̀ sí lóòótọ́ ni ìyá rẹ̀ bí àmọ́ wà rẹ̀ ọjọ́ kò jọ tiẹ̀ rárá kò jọ tiẹ̀ rárá ṣèbó ní ahọ́n tí tí bàbá tí ọlájídé fi máa ń ròyìn rẹ̀ ebi àìsí ọmọ ló tu yín ká ó ní bí ṣe máa sọ ní bí gbogbo mùsùlùmí ayé ṣe máa sọ. Mariam wà máa bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn ọkùnrin míì àwọn sì máa gbọ́ lórí fóònù ọmọ táwọn wí yóò sí ń bẹ gbogbo àwọn tí mo wí pátá ni wọ́n wà ń bẹ ha ah, mi gbà inú sáà ń bí mi ẹ mọ̀ yí pé inú ìbànújẹ́ tó ga lèèyàn wà torí mo ti dábọ̀ ẹ̀ nítorí ọmọ bà mí lẹ́mí jẹ́ ni pé mo dábọ̀ ọ̀rọ̀ náà ìpè kó mọ̀ ṣẹlẹ̀ Saheed Shittu báwọn èèyàn bá pè ọ́ tí wọ́n bá pé birikoto tí wọ́n gbé ọ̀rọ̀ bàjẹ́ fún ẹ kí ló dé bí n tọ́lọ́ ń sọ ni pé ń já àkún fáàsì kún bìnàbà ẹn onífàtàbà yánu ọlọ́run náà ti mọ̀ páwọn olórí ibú ni máa gbọ́rọ̀ bàjẹ́ kìkì so lóríire kí ló dé tó o ṣe sùúrù kó o tó máa gbé ọ̀rọ̀ tí o sojú ẹ tó mọ̀ mo bá bínú dìde níwájú ààrẹ bàbá ìmáàmù bá ní wá ààrẹ bá ní kí bàbá ìmáàmù pè mí padà pé kí n wá bàbá ìmáàmù bá pè mí mo bá tún kúnlẹ̀ ìsáwó kí musa ń sun ni ààrẹ ní kàfílà wò mí lókè ààrẹ ní mo lè máa bẹ mo tún lè máa bẹ nǹkan kó ṣẹlẹ̀ sí ọ nínú nǹkan méjì tí ò bá ṣẹlẹ̀ ibikíbi tí mo bá wà nígbà náà kọ́ ọmọ ránṣẹ́ ọmọ àlè sí mi mo ní kí nìkan náà wọ́n ní Mariam tó ń torí rẹ̀ tó fẹ́ para rẹ̀ ìzídà ìzídà kó bà ọ́ lórúkọ jẹ́ káàkiri tí ò bá pa ọ́ wọ́n kọ́kọ́ ní ìzídà kó pa ọ́ kíákíá tàbí kó bà ọ́ lórúkọ jẹ́ káàkiri gbogbo ohun tí dáyé ààrẹ ní tí ò bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kó kọ́ làwọn bastard ààrẹ ní kàfílà tí n tí mò ń sọ yìí ó ní gbọ́ ìzídà kí mẹ́ríàmù kó pa ọ́ kó kó kó pa ọ́ silently nítorí pé inú rẹ̀ ń bíi inú rẹ̀ ń bí tàbí kó bá olóko jẹ́ káàkiri gbogbo ohun tí jáyé tí ó bá wá ah ṣẹrígbà tí wọ́n sọ yẹn mi tún dúró náà o wọ́n bá ní kí bàbá ìmọ̀ọ́mọ̀ jẹ́ máa lọ mo bá kú lọ́dọ̀ ààrẹ nígbà òkú díẹ̀ tá ààrẹ ó jáde láyé ààrẹ bá tún invite mi ààrẹ bá ní kò sí nǹkan kan mọ́ o kò síjà mọ́ o wọ́n á prepare mind mi lórí condition tí wọ́n wà ìgbà yẹn wọ́n wá sí múra kan wọ́n padà wọ́n á sọ fún mi pé ọmọ tọmọ yẹn bí àwọn ti ṣètò fún o ṣùgbọ́n mo gbàgbé máa fura o ọ̀rọ̀ tí mo bọ́ sọ mi ìgbàgbé mi ìdẹ́kó jẹ́ o máa fura o máa fura o ọlọ́wọ́n pẹ̀lú rẹ̀ àbáfitúká ọmọ yìí ẹ jẹ́ kí wọ́n á sọ nǹkan kan fún yín lénìí mi ì sọrí láfẹ́fẹ́ kódà àáfàá kan sọrú ẹ̀ tí mo rí i pé kò gẹ́ ẹ̀ sórí tí mo bá sọ̀rọ̀ kan tí ọ̀rọ̀ yẹn bá bọ́ sódì létí ẹ ìwọ ló béèrè lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n rí náà rí tíra òun ni kò bí ọ̀nà mẹ́rin lọmọ ìyá kan náà lè gbà fẹ́ ọkọ kan náà tí ó sì tako ṣẹ̀ríà ọ̀nà mẹ́rin ẹ bá mi ẹ bá mi ẹ bá ń fún ní ẹ bá ń fún ní mark èmi kàfílà ọmọ mọ̀ọ́ínà èmi kàfílà ọmọ abdulkarim ahmed rufai mò ń sọ fún yín wípé ọ̀nà mẹ́rin sẹ́ẹ́ ó ní ọmọ ìyá kan náà kì í sọmọ bàbá o ọmọ bàbá kọ́ o kì í sàràbá tán o kì í tún ṣe ọmọ mọ́làkátì o kì í sọmọ ọ̀dọ́ o àlọ́mọ ìyá tí ìyá kan náà jọ bí ọ̀nà mẹ́rin ni wọ́n lè gbà fẹ́ ọkọ kan náà tí ó sì tako ṣẹ̀ríà ọ̀nà àkọ́kọ́ rèé bí ọkùnrin bá wà níbi tó ti rí obìnrin ẹ lísìn sí mi dáadáa o kẹ́ẹ̀dẹ̀ bá mi tẹ́ etí dáadáa lórí ọ̀rọ̀ tẹ́ ń gbé ká ọ̀rọ̀ tí ò yé yín ọ̀rọ̀ tẹ́ ń mà tẹ́ wá torí ẹ̀ tí ẹ̀ tí ẹ̀ wá kọ̀ǹsídà tí mo ti ń bá bọ̀ láti tó ti ń lọ bí ogójì ọdún torí ẹ̀ ló fi jẹ́ pé Saheed wàláhì tàláì kò sí ọgbọ́n ọkọ ọmọ lọ́ọ̀lì ẹ̀jọ́ kò sọgbọ́n ó láti mú proof wá fáwọn tó sọ ó very important àwọn ọ̀rọ̀ yẹn tóbi ọ̀rọ̀ tí Sheikh Habib sọ pé wàá debunk ní ten episode about twenty episode ló fi bèmí lórúkọ jẹ́ ó debunk ẹ̀ lẹ́ẹ̀kan ó bẹ̀mí lẹ́ẹ̀kan ìgbà tó tún bọ́ sábẹ́ fẹ́fẹ́ ntọ́ sọ ni wípé ọ̀sán ntọ́ mọ̀ rí àfi tọ́ yẹn gbogbo ntọ́ sọ òdodo ni wá proof òdodo yẹn ní court ah! ọmọ tí mo bá bí fóṣù kan tí mo gbélé oṣù kan tí mo lọ àjì wá sọ orúkọ ọmọ náà ibi mo ti ra ọmọ nílọrin wá sọ ọ́ ó tiẹ̀ tún wá ní twelve million ní ó tiẹ̀ mọ̀ pé mo lówó inú mi tiẹ̀ dùn pọ̀ mọ̀ pé mo lówó twelve twelve million time times owó náà mà ti ń lọ bí hundred million torí pé ẹ̀ẹ̀mẹ́ta ni mo bí twins mo bí ẹyọ kan lẹ́ẹ̀kan ọmọ ẹ̀mẹ́ta twins ẹ̀mẹ́ta yẹn ọkùnrin làwọn tó ń sì kejì àwọn ọkùnrin yẹn ò dúró musharaf tí mo bí lẹ́ẹ̀kan nìkan ló dúró obìnrin mẹ́ta ọkùnrin kan ló kù lọ́ọ̀ mi màá tún bímọ sí kẹ́lí bá àwọn pẹ́ ti dáràn èmi kàfílà mo ṣe bẹ̀rẹ̀ ọmọ bíbí ni ó dàbí ìgbà tí bàbá ọlájídé ọlọ́run sàlékún àlùbáríkà bàbá bàbá aláwọn àbúrò àwọn làwọn ń bí lọ bí ìbá ṣe pé torí pé mo jóbìn tọ́ba yìí pé mo jọ́kùnrin ni ọlọ́run á ṣí ọ̀nà fún mi báwọn yín wàá lọ fẹ́ obìnrin kan náà yín wàá lọ fẹ́ obìnrin bíi mẹ́fà lẹ́ẹ̀kan náà yín sì máa fún ọ lóyún lọ tọ́lọ́run ti ṣínà lẹ́nìkan wàá kó bá mi ní ọmọ sọ rádaràda ìpè alájà káwọlẹ́ ẹ mọ́ bímọ mọ́ èmi kémi ọmọ bímọ mọ́ ẹni ọba sọ bẹ́ẹ̀ kọ́ mọ́ tí ń sọ ni o èmi ò bímọ o ẹ má jẹ́ ń tàn yín ṣáìdì sítù o need láti láti wá ṣàlàyé ẹ wá méjì aṣọ bí a ti ń bọ̀nù ọ̀nà mẹ́rin sẹ́ o lọmọ ìyá kan náà lè gbà fẹ́ ọkọ ẹyọ kan tí ọ̀tá kò ṣẹ̀ríà ẹ wá o gbogbo ẹ̀yin oní criticism ṣé àmọ́ pàáfẹ́ ti lẹ́sìn ìwọ tó bá rò pé o lè bu mi anyhow mi ní ìbọn ẹ mo búra ló kọ ọlọ́run lọ́ọ̀yà ni mo fẹ́ competent lawyer barista lọ́kọ mi àwọn lọ́ọ̀yà àwọn lọ́ọ̀yà àwọn àwọn àwọn amòfin tí wọ́n tóbi lọ́ọ̀yà mọ̀ọ́mọ̀ mọ̀ yí pé àwọn làwọn lè sọkọ mi ni tó o bá rò pé o lè bu mi wàá jẹ ìyà wàá jẹ ìyà àwọn ọ̀ràn rẹ ọ̀bọ̀ jẹ́ ń bẹ̀ má bu mi o bó bu mi mi ní bẹ́ẹ̀ gbọ́n wà á dá ọ̀ràn ni n tí ò bá yí ọ ni kó bí mi àbí kó lọ bí àwọn àfa àfa ni mi tòdì kọ́ wàláhì tàláì kì í ṣe tá a bára àfa mọ́ lọ béèrè lọ́dọ̀ àwọn tí wọ́n bá rí náà rí tẹ́ra wọ́n sọ fún ẹ pé ni. number one o ní kí ọkùnrin ọkùnrin tó fẹ́ fe obìnrin tán ti jọ ríra wọn kọ́ máa wò ó kò tí ì o àmọ́ ti develop interest lórí ipò nfẹ́fẹ́ lẹ́ẹ̀kan náà ọkàn tó ń rí ẹlòmíì ní tọ́jọ́ ọmọ ìyá rẹ̀ ìmọ̀ o lè jẹ́gbọ́n rẹ̀ o lè jábúrò rẹ̀ kódà o lè jẹ́ ìyá wọn. ọba ah, wò pé eléyìí mọ̀ tó fáìn ju èyí tí mò ń wò lẹ́ẹ̀kan lọ ó kàn divert attention yẹn sára ẹnìkejì ni ẹ rí i pé obìnrin yẹn wọ́n ti kọ́kọ́ jọ ń wora wọn bí ìgbà tí wọ́n fẹ́ẹ́ fẹ́ra wọn ó kàn wá wò ó kàn ó kàn fàáṣì yẹn ó bá lọ develop interest ọ̀kan nìyẹn ẹ bá nóòtì ẹ̀ dáhùn ẹlẹ́ẹ̀kejì wọ́n ti ríra wọn kódà wọ́n ti kọnu síra wọn wọ́n ti láwọn fẹ́ fẹ́ra wọn wọ́n wà ń fẹ́ra wọn lọ àmọ́ nǹkan kan ò tí ì dà wọ́n pọ̀ nǹkan kan ò tí ì wà láàrin àwọn méjèèjì ìní arákùnrin yẹn bá rí ọmọ ìyá àbí ìyá rẹ̀ tó free tí ò tí ì lọ́kọ. ọmọ ìyá yẹn wá wùjú èyí tí ń bá sọ̀rọ̀ lọ. ṣẹ̀rẹ́ Islam ní tọmọbìnrin yẹn bá ní àgbọ́yé ọkùnrin yẹn lè excuse ó lè bẹ́ẹ̀ wípé ó sì jọ́ nítorí ọlọ́run lágbájá ìdẹ́wù mi ju ẹ lọ sóò lè yọ̀ǹda kí n fẹ́. bírú obìnrin bẹ́ẹ̀ bá jẹ́ ní tó kọ́líbù selim tó mọ̀ pé kó wọn fẹ́ ọkùnrin yẹn lè jẹ́ ìṣòro fún un torí òun ò wú mọ́ yóò yọ̀ǹda pé kó fẹ́ ọmọ ìyá òun sódì méjì ẹ máa bá nóòtì ẹ̀ dáhùn o ọmọ ìyá kan náà ni mò ń sọ o ẹlẹ́ẹ̀kẹta wọ́n ti fẹ́ra wọn wọ́n ti fẹ́ra wọn wọ́n ti jọ conclude pa wọ́n fẹ́ra wọn wọ́n wá ń prepare láti lọ so wọ́n fẹ́ lọ sùn yìgì ni wọ́n bá dé ilé àwọn obìnrin tí wọ́n ti fẹ́ sùn yìgì nígbà wọ́n débẹ̀ ọkọ ìyàwó bá tún sọ ojú sọ ọ ló bá tún rí ọmọ ìyá rẹ̀ àmọ́ bí wọ́n ṣe fẹ́ sùn yìgì kì í ṣe pé nǹkan kan tí nǹkan kan ò tí ì wáyé wọn tí ó kàn tún rí pé ah ah eléyìí mọ̀ tún wù mí jẹ́ èyí tí mo fẹ́ fẹ́ lọ ṣẹ̀ríà ò faramọ́ ká ìyàwó bẹ́ẹ̀ nínú òfin ṣẹ̀ríà sẹ́ n tí ṣẹ̀ríà sọ ni pé ó lè chẹ́ǹjì ẹ̀ níbẹ̀ ń wípé òun ọ̀fẹ́ obìnrin tí òun mọ́ kó sì fẹ́ kejì so di ó di ẹlẹ́ ó di ẹlẹ́ẹ̀kẹta ṣé ń gbọ́ mi ẹlẹ́ẹ̀kẹrin eléyìí lé eléyìí wà pathetic ó ti fẹ́ tán ó ti wọnú ilé ẹ̀ ó ti bí ọmọ kódà obìnrin yẹn ti bí ọmọ tán àwọn méjèèjì bá kọra wọn wọ́n bá kọra wọn lẹ̀ àwọn méjèèjì láwọn òwúra wọn mọ́ ọkùnrin yẹn ló bá rí ọmọ ìyá rẹ̀ ọmọ ìyá rẹ̀ bá tún wù á ah! òun àti ọmọ ìyá àkọ́kọ́ sì ti kọra wọn wọ́n ti fira wọn lẹ̀ wọ́n fẹ́ra wọn mọ́ ṣẹ̀ríà ò ní kó wọn àtọmọ ìyá rẹ̀ tó wù yẹn kí wọn má fẹ́ra wọn ṣẹ̀ríà lèmi ń sọ o tọrẹ ní tí ọba nílà káyè ọ̀tọ̀ ni tí wọ́n tún máa ṣe má bú mi o má lórí kinní o kò dẹ̀ mọ́ pè mí bú o ọ̀rọ̀ ṣẹ̀ríà islam ni mò ń sọ só ti di mẹ́rin ó kù ẹlẹ́ẹ̀karùn-ún ẹlẹ́ẹ̀karùn-ún òun ni ká fẹ́ obìnrin ó ti wà nù ilé wa ó ti bímọ fún wa ájàlí ẹ̀ bá dé lọ́ kú ni wọ́n bá lọ́ dáa kí àbúrò rẹ̀ kó wá máa tọ́jú àwọn ọmọ ọkùnrin wa wò pé ah àbúrò tí ń tọ́jú ọmọ yìí àbí tó ń bá bá sọ̀rọ̀ àbọ̀ àlè gbọ́ kó mọ̀ tó jẹ́ pé inú ilé mi tó sì jọ ọjọ́ ọmọ ìyá kó mọ̀ tó jẹ́ pé inú ilé mi lòun tó ti lọ dáná ló bá ọmọ yẹn ló bá sọ̀rọ̀ ló lọ ilé wọn ni a bá tún fa ọmọ yẹn fún ẹ ti rí i pé ó dọ̀nà márùn ibi tẹ́yìn tí ẹ jẹ́ mọ̀gáfàl ẹ̀yin mọ̀gáfàlùún tẹ́ ẹ ti dúró èmi fúnra ara mi ò ní mo ní kí Mariam àtàlájì àyọ̀mọ́ kí wọ́n fẹ́ra wọn o èmi ni mo sọ bẹ́ẹ̀ torí pé àwọn èèyàn á máa wo personality mi láti bá mi tọ́jú gbogbo ọmọ tí mo bá fà fún wọn àwọn èèyàn kì í fẹ́ sẹ̀ mí àyọ̀mọ́ ló yarí ló ní láyé òun ò lè fẹ́ ìwọ ló wù ń kàfílà ìwọ ló ń fẹ́ fẹ́ ìwọ ni ó fẹ́hùn ìwọ gangan ni gbogbo àràkáàtì ẹ gbogbo òṣè rẹ ìrìn rẹ ìsọ̀rọ̀ rẹ gbogbo nǹkan rẹ ló wù ń. wọ́n wá gbé ìbàjẹ́ yẹn wá sétí yín ẹ̀dẹ̀ gbá ẹ̀dẹ̀ lẹ oríṣiríṣi òkú mọ́ mi gbogbo èkó tí èsè mi mu ní ẹ̀dẹ̀ lẹ mọ́ mi gbogbo tí mo ti ń bá bọ̀ látọdún bọ́dún ẹ̀dẹ̀ lẹ òkú mọ́ ẹ̀ ṣèwádìí rárá Saheed Shittu ha olódodo ayé olódodo láyé ó dẹ̀ wá gbé e ó sì wá ń sọ níjọ́ míì tó bá fẹ́ bẹ̀rẹ̀ presentation wà á ní ẹ lọ jí káólà kó sórun fún ẹ lálẹ́ ìwà ní tó bá dàárọ̀ látẹ́ ẹ̀ bá gbọ́ pókú ah! kò tí ẹ gbọ́dọ̀ nǹkan ò tí ẹ gbọ́dọ̀ mọ́ sí ẹ dẹ̀ plan nǹkan yẹn dẹ̀ wá láti inú ilé àwọn ẹbí mi náà hàn sí gang up ọkọ̀ dijọ́ kan gbogbo wọn sì ní kí Mariam lọ nà mí ó dẹ̀ nà mí èmi ni mo tọ́ ó sì nà mí ní madrasa bàbá wa ìgbà tó nà mí tí wọ́n bẹ̀rẹ̀ meeting mi make ara mi available níbi ìpàdé yẹn wà ń fọ̀rọ̀ kan dunra wọn nú wọ́n sì ń sọ̀rọ̀ pé ọ̀tá mi ò kù bí ìgbọ jẹ́ pé àwọn àtọlọ́run àtàsàrà ìlú ní ẹjọ́ sọ̀rọ̀ ọjọ́ tọlọ ń dá mi àtijọ́ tí ó gbẹ̀mí mi bẹ́ẹ̀ náà ṣe ń plan nínú ilé wa ara gbogbo wọn ṣẹ̀ṣẹ̀ rọ ni gbogbo wọn ti wá bẹ̀ mí o wọn náà ti wá bẹ̀ mí o ṣùgbọ́n bọ́rọ̀ bá ti wáyé wọn ò àgbọ́dọ̀ mọ́ sọ ọ́ kò síjọ wọn lè bí wọn bá ti ṣèpàdé wọn gbọ́ àìmọ̀ wọrí ẹni tí ò ní ọjọ́ mélòó ọmọ náà sì bọ́ sórí afẹ́fẹ́ ó ní ẹ má wọrí ẹ má wọrí ọ̀fẹ́ là ọ̀fẹ́ là ọ̀fẹ́ lówó ọmọ yẹn sì bọ̀ bẹ́ẹ̀ ah gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró tì mí nígbà nira ara ò ní níyín nígbà kọ̀ọ̀kan o ẹni ẹni bọ́ sínú ìbànújẹ́ o ẹni bọ́nú ìbànújẹ́ o ẹ wá mọ̀ jẹ́ àárín jìnnà pọ̀ kí nǹkan ṣàlàyé kẹ́lẹ́ bá a mọ̀ pé Saheed Shittu nídìí kó wá sí kóòtù wọn kì í ṣèyàn léṣe ń kóòtù wàláhì tàlà ìwọ ni ó jà sọmọ yìí pé ṣáájú káwọn lọ́ọ̀yà tó tẹ̀kọ̀ ọ̀rọ̀ mi kan tó gbà gbogbo ètò hospital immunization card àti gbogbo àwọn tó yẹ ká ní wípé abímọ gbogbo ẹ̀ pátá làwọn lọ́ọ̀yà ti gbà ìwọ wàá mú àwọn àwọn ẹ̀rí ibi mu ti ra àwọn ọmọ yẹn wá ìwọ náà kàn present ẹ̀rí ti ẹni kò lé kankan tán ọmọ yẹn ló kàn mí nítorí pọ́lọ́hún nìkan wọ́n la yàrá mẹ́nà lẹ́dí iná mùsítẹ́kìdì mi iná mi kún wọ́n yàrá mẹ́nà mùsítàkìrì ọdẹ ọmọ ẹ̀dẹ́ nìyà máa rò pé yọ kó yá èèyàn á máa rò pé yóò yá kó pẹ́ ìmọ̀gbà tí mo dáyé ìmọ̀gbà tí ń kú òǹbẹ̀ ẹ jẹ́ àtàyè yanjú ẹ̀ ẹ jẹ́ àtàyè yanjú ẹ̀ àwọn ń tá yanjú nìyẹn mo ti ń tọmọ ti pẹ́ ọjọ́ wọn sì mí fọkọ ọmọ kéwu sixty three ló tẹ̀lé mi délé bàbá ọlájídé ọmọ kéwu sixty three ló tẹ̀lé mi délé bàbá ọlájídé náà mo ti tọmọ táwọn ọmọ ti dèèyàn púpọ̀ ìgbà wọn mo bẹ̀rẹ̀ sí ní bímọ àmọ́ bó ti wulẹ̀ orí tẹ́nitẹ́ni tèkúsà tèkítà ń ta àtàn etí Saheed wa sọ wípé wọ́n búra Saheed ò mọ̀ bẹ̀rù ọlọ́run wàláhì tàlà tí mo bá ti ń wo ẹ̀ báyìí ah màá ní ọmọ yìí ó ti béèrè iná ọmọ náà ni ó béèrè ìyọ́nú ọlọ́run rárá Saheed èmi tó jẹ́ wípé ọmọ iye ọmọ òrukàn tí ń bẹ lọ́dọ̀ mi ni ọmọ iye àwọn ọmọ aláìní ṣé torí pé mi ẹ ṣe gàràjé ṣé torí pé mi ẹ ṣe gàràjé ni ṣé torí pé mi ò kí ń mi kì í bọ́ síta kí n mọ nítorí pé yẹn lọ ẹnu ọ̀nà olówó ni torí pásìkò tó bá dá ń rọra mẹ̀ló àsìkò tí mo bá sì ní alihamudulilayi gbogbo ọmọ yìí sì dúró àwọn ọmọ ọmọ òrukàn ǹjẹ́ ẹ̀yin ohun tíátà ẹ mọ àfáàlà tí Ọ̀yọ́ ìkẹta àwọn Sanyẹ̀rì ẹ rántí Sanyẹ̀rì gòlúgò àti àfáàlà tí Ìdúnmùtà Ìdúnmùtà ní ìmọ̀ ṣe dáadáa sí mi gbogbo wọn náà wọ́n máa ṣe dáadáa àmọ́ àṣejù Ìdúnmùtà pọ̀ nípa àwáre Ìdúnmùtà ní ìmọ̀ sọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀ fún mi nígbà tó wà láyé ìmọ̀ sọ̀rọ̀ pé ìyá wọn ti kú tipẹ́ ọjọ́ tí Ìdúnmùtà kú ọjọ́ náà ni mo pe Saoty Arẹwà pé Saoty lọ bá mi sọ fún wọn nílé àwọn àfàlà tí pé kan jọ kán mọ́kún ọmọ rẹ̀ fẹ́ lómi èmi ni mo fẹ́ kó wọn ẹ̀gbọ́n wọn ti wà ní three hundred level ní yunifásitì ó fẹ́ẹ́ ṣetán yunifásitì nísìn bẹ́ẹ̀ náà làwọn àbúrò kò sí kankan nu wọn tí ò ti dọ́mọ bẹ́ẹ̀ náà lọ gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ míì tẹ́ẹ̀mọ̀ tẹ́ẹ̀mọ̀ tẹ́ẹ̀mọ̀ tí wọ́n pọ̀ tó jẹ́ pé tí n bá ra oúnjẹ sílé fáwọn ọmọ òrukàn àtàwọn ọmọ aláìní mo máa ń ná five million naira ọjọ́ náà Saheed ò bẹ̀rù ọlọ́run o olúwa ní tẹ́kù lọ́ha ọkọ̀ tó kọ́ọ̀tì wọ̀ látẹ̀mùtúnà ìlà àǹtí mùsùlùmí ọjọ́ náà gbogbo ọmọ ìwà wà lọ́dọ̀ mi olóúnjẹ gbé oúnjẹ dé wọ́n ń já oúnjẹ ẹlẹ̀ nínú ilé ogun wọn ń ṣàwàdà oníkọ̀ọ̀lẹ̀ wọlé òun ló lá ah, ah, àwọn ọmọ yín nu mo ní bẹ́ẹ̀ ni àásì òsì mo ní à ah, oúnjẹ wa tá a máa rà àjẹ tí ron three million mo ní à ó ní hẹ́ bẹ́ẹ̀ lẹ́tí ń ṣe mo ní bẹ́ẹ̀ ni o kò sí ní tá a fẹ́ ṣe ọlọ́run dákun mọ́jà náà fẹ́ ruwọ́ sọ́ọ̀yẹn o àmọ̀gbà táwa náà kú ọ̀nbẹ́ ọlọ́run jẹ́ àgùn lẹ́mìí o ah ó ní ẹjẹ́ mi náà ṣe jihad ẹjẹ́ ń ṣe jihad ah ọjọ́ náà ó sì sọ̀rọ̀ dáadáa ó ní màá ṣe owó sí ní ìsìn ní ló bá transfer five hundred thousand naira sórí Kaula communication ní Polaris Bank mo bá kí kí kí mo bá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ usman ọmọ àfàlàtì gbò jẹ́ kú nílà káì ní bàbá ẹ̀ náà ó ní mùdìrà màmá mi àdùfẹ́ oore ṣáìdì ẹ̀ máa sóore mo ní bá rẹ̀ dà sọ́hùn ó ní màmá ó ní ṣe bá gbélé gbọ́ <laughs> ó ní kí ló dé tẹ̀ ń ka oore ṣáìdì sí ó ní wàláhì tàláhì ẹ̀ẹ́rì gbà tí ó bá padà ó ní kí ló dé tẹ̀ ń kà sí ó lóun ah ó ní wọ́n ó ní ṣèbá ti ráńjẹ three million ó ní ṣé oúnjẹ three million ó tán lọ́la ni mo ní kò yẹ kẹ́ ẹ tiẹ̀ sọ fún kó oúnjẹ la fẹ́ rà rárá ọmọ yẹn bá sọ bẹ́ẹ̀ fún mi gbogbo àwọn yòókù bá bẹ̀rẹ̀ sí ní blame ẹ̀ wípé kí ló dé ó ṣáà ti bẹ mọ̀mọ́ ó ti bẹ mọ̀mọ́ ìkànnì wọn bá ní à ó bẹ mọ̀mọ́ ṣé ọ̀rọ̀ tí Sheikh Labib sọ wípé ẹ̀mẹwàá ni ó fi dìbọ́ǹkì gbogbo blackmailing tó ṣe wọ́n ní sọ ti ṣe ni abẹ́ mọ̀ pé kọ́lọ́hún là wá nípa mọ̀mọ́ ni ẹ mọ̀ pé kọ́lọ́hún ṣàánú wá nípa mùdírà ni ẹ mọ̀ pọ́kun ọkùnrin yẹn bà wọ́n lórúkọ jẹ́ jìnnà ó tiẹ̀ táwọn àfa wa àwọn fàyímọ̀ ni wọ́n ń pè láàfa àwọn o àwọn fàyímọ̀ musharraf ẹ̀yìn àti istijaba àti mabuba ó táwọn àfa wa wọ́n ní social media wọ́n ní wọ́n fẹ́ gbé jáde nísìn ó ní wàláhìtàláì ẹlòmíì tó fẹ́ play rẹ̀ nísìn ó lọ́rọ̀ yẹn sọ dáa létí ni etí tí bá ń gbọ́ ń bo lẹ́rọ ẹ mọ bí wọ́n ṣe bàá lórúkọ jẹ́ ọlọ́kàn nìyẹn ẹ mọ iye ọmọ tá a ní ní school ní tí gbogbo èèyàn wá kó ọmọ wọn nígbà sáìdì tọ́ bọ gbogbo business yín ẹ mọ pọ́lọ́n ló fàánú rẹ̀ sẹ́yìn kù ni ẹ mọ pọ́lọ́n ló ṣàánú yín ni kí ló dé tẹ ní kọ́líbù sẹ́lìm báyìí òun ò ní kọ́líbù sẹ́lìm aláburú lọmọkùnrin yìí Usman bá ń bá mi jà níjọ́ náà ó ní nígbà tẹ ní ta ní ọmọ bíi almost four hundred and fifty nínú school táwọn yẹn sì kó ọmọ kan kú forty tẹ ẹ bá wá ní àwọn ọmọ òrukàn tẹ ń tọ́jú tẹ fi kún àwọn ọmọ forty tó kù yẹn kí lẹ rò pé kí lẹ rò pé léèwé ọba kù àbí ẹ mọ̀ yìí pé ó kó sí àwọn èèyàn nínú tó ní káwọn èèyàn lọ kó ọmọ kúrò ní school yín ọmọ bá tún ṣì kíní kan gàràgà ó jẹ tí Saheed ń sọ wípé kí ló dé tẹ mọ́ wọn lọ school ẹ kí lẹ ń lọ fọmọ ṣe ní school ẹ oríṣiríṣi àwọn deformation of character ó tiẹ̀ rò ó pé tí wọ́n bá bí mi ilé àǹtí yìí ń kọ́ gbogbo àwọn olórí bú tí ẹ ń pè ọ́ náà gbogbo wọn náà sọ pé ah, kò sí àwọn tiẹ̀ ti báyé káwọ́là yẹn jẹ́ náà káwọ́là yẹn ò rí ọmọbìnrin kan tiẹ̀ pé níjọ́ kan ó ní káwọ́là yẹn ò rí ń bọ̀ bá dọjọ́ wájú yóò rí ń tójú ẹ̀ máa rí wọn kò mọ̀ ọmọ arábìnrin Kaola yẹn ò mọ̀ ti wà stake ah Saidi kò yẹ kó o wà o wàá wá sí kóòtù o wàá wá o mu fi ọlọ́run bí kò tiẹ̀ nídìí kí n fọlọ́run bẹ̀ ọ́ ná yẹn láti jọ yànnàná ọ̀rọ̀ ibẹ̀ láti jọ ṣàlàyé ọrọ five naira ló mi o. ó dùn mí mọ́kà ni mo wà yìí ilé ọlọ́run ni ìwọ ni fẹ́ni ire láti fi búra lórí irọ́ tó bá yẹ pé ìyá olóúnjẹ tó bá yẹ pé ó wà available ni ìbáníkà ẹbí olóúnjẹ kúnjẹ ló ni mo máa ń rà lọ́wọ́ ẹ̀ àwọn olóúnjẹ mi tí n bá ti patronize wọn wọn èjẹ́ fóònù mi ó sinmi wọ́n máa pè mí ní lẹ́ẹ̀mẹwàá lẹ́ẹ̀mẹsàn torí kémi kì í fẹ́ kébi ọ̀pá ọmọ mo jìyà ọmọ púpọ̀ ju kí n fi ìyà jẹ ọmọ lọ àtọmọ tí mo bí àtàwọn tí mò ń tọ́ èèwọ̀ ni fún mi kí n febi pa wọ́n mo mọ tí ìjọmọ ọmọ kan bẹ wọ́n gbé wá fún mi lọ́mọ ọjọ́ méje orúkọ ọmọ náà ń jẹ́ Muhammad sí ọmọ tó jẹ́ pé ìyá rẹ̀ bí kalẹ̀ tán obìnrin yẹn ń pọ̀ káku òun ló sọ wípé bóun ṣe ń woyè òun òun bóun lè yé o ọmọ tó ń bí kalẹ̀ yẹn lọ bóun gbé fàlàjà kàólà o ń gbé jáde sí yín láìpẹ́ yìí tí mo bá ti dé Nàìjíríà ẹ rí bí Muhammad ṣe rí ó ti bẹ̀rẹ̀ sí ní rìn ìsìjàbà gba bíi six months lọ́wọ́ ẹ̀ muhammadu ti bẹ̀rẹ̀ sí ní rìn ọmọ yẹn ti ń gbẹ́sẹ̀ ọmọ yẹn ti dá mi mà yóò máa pariwo màmí ni màmí màmí màmí ṣerú èyún tó jẹ́ wípé kò gbọ́njú mọ ìyá tó bí ṣé kí wọ́n á fi hàn pé mi kí mo bí ìmẹ́ni obìnrin obì láìláàzí mi ìmọ̀ ìran tó bí mi ìmọ̀ àwọn tó ní ọlọ́run lọ́mọ iye ọmọ bẹ́ẹ̀ tí ń bẹ ní káwùlà àwọn kan wà tẹ́ pé wọn ti ẹ̀ sọmọ yorùbá christian ni wọn good luck ni wọn jẹ good luck michael good luck kìnnì kan wọn bẹnu school ọmọ aláìní ni wọn bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe pọ̀ pọ̀ pọ̀ pọ̀ nítorí pé olúwa ọba àlékè ọlá ló sọ fún wa nàtíjà rẹ ti ń bẹ́ẹ̀ bí kéèyàn máa ṣe sàrà ìwọ tó o bá ronú pọ̀ fẹ́ láti bọ̀ tán rẹ̀ olúwa ní kó ìnàmá ànàbàṣàrú mẹsìlùkún yóò iláyà ànàmá ìlàwùkún ìlàwùn wáhìdùn wàmọ́ nkánà yẹrìjú lìkọ́ àrọ́bì fàlìyà àmàlì ibi mọ́ ń lọ nìyẹn fàlìyà àmàlì àmàlà ń sọ̀ lẹ́hàn wàlá yushrik bí ìbáda ti rọ̀ bí àhàdà olúwa ọba àlékè ọlá lẹ́yìn tí bá ń wá àtibọ̀tán rẹ̀ tó fẹ́ ká dojúkọ òun àtọlọ́hun da iṣẹ́ rẹ ló gbọ́dọ̀ máa fi gbogbo ọjọ́ ayé ẹ̀ ṣe ó gbọ́dọ̀ nítorí pé wọ́n jó ń sẹ́ ibi kémi náà máa ṣiṣẹ́ ibi náà ó bọ́ sọ bẹ́ẹ̀ torí pé wọn bí wa nínú ran kan náà àwọn onímọ̀lẹ̀ ló bẹ́ mi gbogbo yín lẹ ti bà nǹkan jẹ́ ẹ ti dá nǹkan lẹ̀ sínú Islam ní ìsìn ẹ wo obìnrin kan tó pa kájà tí ń pe orúkọ orúkọ Ọlọ́run morúkọ ànábì morúkọ Jésù ni ẹbí yẹ ẹ̀dánù yín tó lè dá ọmọbìnrin yẹn lákẹ́ ẹ̀yin alùsùn náà iná lẹ bà nǹkan jẹ́ ẹ àwọn àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tó jẹ́ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ respect tó tóbi ni wọ́n máa ń fà fà ewu èyí tí wọ́n bá bí dáa nínú yín kó ta sí wọn ẹ̀yin kínní náà dẹ̀ ni. ta lọ́lọ́run ẹ̀yin lẹ́gbẹ́ lẹ́yìn kò ní intention láti ṣàbúrú tó tó yẹn fún wa nínú Islam. ìwọ ọmọ ìlọ establish gbogbo ohun tí jẹ́ bàjẹ́ táwọn yẹn sì bẹ̀rẹ̀ sí ní búlì ara wọn tí wọ́n ṣe ń búlì tí wọ́n ṣe ń gbọmọlúwàbí ara wọn jẹ́ lórí social media tí wọ́n bá ń pín aburú tí ń bẹ níbi blackmailing Mumtaz ni Saheed Shittu ọgbà distinction ni ọgbà torí ipò ń ló pilẹ̀ rẹ̀ ṣáájú kí Saheed Ìdìó tó di ẹnìkankan búlì ara wọn àwọn èèyàn búra wọn débi kí wọ́n máa wá ikú kí bí kì í bá ṣe pé ọlọ́run umura tí mo wá yìí àti gbogbo àwọn èrò mi àwọn èrò mi gan tí wọ́n bá ti rí ọkọ táwọn èèyàn fi ń kì mí wá láì gbogbo wọn máa rẹ́rìn ni gbọ́n bá ní ha ìyá nìyẹn àkàndá làwọn eléyìí ẹni ọlọ́run ọ̀pá lélẹ́yìí oríṣiríṣi òkì àwọn immigration officer kan nígbà mò ń bọ̀ wá lẹ́kọ̀ọ́ ní ẹni ẹ̀yìn tẹ̀ ń tẹ̀ lálàájá kàólà ǹjẹ́ ẹ mọrú ẹni tẹ̀ ń tẹ̀ eléyìí ẹ jẹ́ mọ táàpù anointing lára ẹ̀ eléyìí ṣèyàn lásán o ọlọ́mọ fẹ́ oríire kàólà àmọ́ mi ìfẹ́rù àdánwò kàólà o gbogbo yẹn ní rírú àdánwò tèmi torí pé kì í ṣe gbogbo yẹn ló ló ní ọkàn ló lè absorb àdánwò kí ló wá dé tẹ̀yìn kan wá jẹ́ ọ̀tá ọlọ́run tó wá jẹ́ pé báàánú ọlọ́run bá ti wá fẹ́ dé inú ọ̀wà á máa bí yín ìgbà tọkọ mi fẹ́ fẹ́ mi ẹ̀yin kan tún wá dúró nítorí pé kì í sọ̀rí ọlọ́run ẹni bu ni yín ẹni ẹni àdánwò ni yín ẹ̀ ti ẹ̀ ró lẹ́mìí wípé pẹ̀lú tójú ọmọbìnrin rí àmọ́ Ọlọ́run ṣàánú mi ó fún ọkọ mi ní ìdáyà lọ́ọ̀yà mi tó wà ní nàìjíríà kọmíṣánná ni lọ́ọ̀yà mi lọ́yọ̀ state lọ́ọ̀yà ògúnrìndé kọmíṣánná sọ fún mi ó ní kàfílà àwa lọ́ọ̀yà náà la lè fẹ́ ọ ní tí ń fojú rẹ kàn yìí ó burú fẹ́ lọ́ọ̀yà olóríire yìí nítorí pé tó o bá fẹ́ ẹni tó jẹ́ lọ́ọ̀yà ohun tí wọ́n máa fi ojú rẹ kàn lọ́ọ̀yà náà là á fẹ́ láti lè jagun nítorí àwọn ẹni ibi tí wọ́n dẹ̀yìn lẹ́yìn ẹ yìí ẹ mọ gbọ́rọ̀ onílàákàyè tó bá wù yín olúwa ọba àlekèọlá lọba tó ní iná àdì ìtẹ̀díkìrọ̀ ó ní fàmọ́ńṣá àtàkàzá ìlà àròbí ìṣẹ̀bìlà àkórí ẹ̀ ní pé má conclude nsìn níbi conclusion yẹn mo wà ń sọ. So Saheed mo rò pé o lè sá lọ sẹ́ni wíà èmi àti ẹjọ́ máa ta tán àjọ ta tán o wàláhì tàlà gbogbo bí o rè pé o lè dé pátá òun lorúkọ rẹ ti wà onírọ́kẹ́ òde ti wà gbogbo àwọn tó rò pé o lè lọ bá yányán mo tiẹ̀ fẹ́ wo bágbára rẹ ṣe tó èmi tí ń lágbára yẹn èmi tí mi ní agbára yẹn owó yẹn wàá gbà ní kóòtù ọlọ́run ti ṣe usman ò tiẹ̀ jẹ́ nǹkan kan kan wú ẹ̀ ó ti ní owó yẹn ìṣòwò tá à ná mọ̀mọ́ kò sí ní tá fowó ẹ̀ ṣe ń tẹ́ ra fún wa olúwa náà ní husma atẹ́tùkà fọkúnmínà ṣàkìrì ẹbí mi ni mo tọ́ ọmọ yẹn kò gbọ́dọ̀ mọ́ ṣe bẹ́ẹ̀ èmi ni mo tọ́ akin ló bi ọlọ́run wọlé abẹ́ kó bá ń sàlékùn kí àfa làtí abdulateef ashin ó ti wọ̀lẹ́lì kíámọ̀ ìtakúrè ìdùnmùtá gbogbo ẹ̀yin tẹ́ bá wo fíìmù ìdùnmùtá ọlọ́run bá ń ṣe lẹ́rù oníkẹ́ bisimilayi kò lè wọ́ ọlọ́ bisimilayi rahman rahim kò lè wọ́ ọlọ́ ahad ọlọ́ usamad lamiyali diwalami ọlẹ́di wàlami yẹkùnláwù kúfùwọ̀n ahad. láàrin bẹ́ẹ̀ òun náà ni mo kí olórí àtẹlẹ́mù àkórí ẹ̀ ni pé gbogbo ohun tó sọ yẹn wá ṣàlàyé fún wa ní kóòtù àwọn àdìlà tó ní yẹn wá ṣàlàyé ẹ̀ fún wa ní kóòtù wá jẹ́ kó yé wa torí pé olúwa ọba àlékè ọlá ni mo bẹ̀ gbogbo ẹni tí ń tọ́ ọmọ gbogbo ọmọbìnrin wa ọmọbìnrin wa ò ní bọ́ sọ́wọ́ olórí ibú o tí èèyàn bá ní ọkọ ọkọ ìwọ tó o ní ọ̀fẹ́ obìnrin mọ́ ó sì wà ń lọ ó sì ń sọ fún obìnrin yẹn pé ṣé mi rí ọpa tá sáyé ni mo pa ọ́ sáyé òkú àbí bó sóhun ò rí ọpa sọ́run ni òun pa ọ́ sọ́run òkú wàá rí pé wọ́n pọ̀ sáyé débi pé òun bà ọ́ ní orúkọ jẹ́ débi pé ẹnì kankan ò ní fẹ́ gbúrò ẹ̀ mọ́ láyé mo dẹ̀ sọ fún Sharafa mo ní kó go ahead mo ní tó bá yí pé ọlọ́run bá bòsí tán lọ máa jẹjà tọ́lọ́run bá bá bòsí tán wà láàyè ò jẹjà èmi ò tó fẹ́ fi bà mí lóko jẹ́ o torí mi ò believe pé tiẹ̀ lè máa rìkọ́ọ̀dù ìjìmọ̀wò èmi àti ẹ̀ mi ìmọ̀ pé lè máa rìkọ́ọ̀dù ìgbà tí mò ń bá a ṣeré lórí bẹ́ẹ̀dì kò sílẹ̀ mi mi bẹ́ẹ̀ Saheed ìwọ tó wá jẹ́ spíkà gbogbo wọn spíkà gbogbo wọn níwọ ìwọ ni wọ́n fi ọ̀rọ̀ sí lẹ́nu ìwọ ló lọ́rọ̀ máa sọ lọ Saheed ló lọ́rọ̀ máa sọ lọ ṣèitọ́nù ló fọ̀rọ̀ sí ẹ lẹ́nu ìwọ ló lọ́rọ̀ o máa sọ lọ ọlọ́run ti kí ọ ṣèitọ́n gan kí ọ ìkẹ́ ọlọ́run ti ẹ̀kọ́ lòun lọ́la ìkẹ́ èṣù ni torí pọ́lọ́ ní alladhina amanu yuqatiluna fi sabilillah àwọn ẹni rí ojú ọ̀nà ọlọ́ọ̀ ni wọ́n máa pèpè sí torí pé anta minal kafirin wa anta minal munafikin wa anta minal asidin nítorí ẹ̀ yuqatiluna fi sabili tọ́gùt ìwọ́ wà ń pèpè sójú ọ̀nà tọ́gùt anta tọ́gùt inú àwọn pòkì lọ́wọ́ olúwa ní wọ́kọ́ tìlú àwòlíyà ṣètọ́n gbogbo àwọn olórí ibú àtàwọn ọmọ ogun wọn kọ́ tìlú òun ẹ máa ban ìjà ẹ pa wọ́n kí wọ́n má exist mọ́ torí iná kéda ṣètọ́n kánà dùn àìfà bí ète yín ṣe lágbára tó ọ̀lẹ́ lè te yín jẹ́ àjọ bọ́ sí kóòtù náà kí ló ń sá sí tún nídìí láti sá ni wàá púrùfù ara rẹ̀ mọ́tò táwọn ògo Ìlọrin gbà lọ́wọ́ rẹ̀ tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ wá prove ẹ̀ ní court mẹ̀yìn mudiru merkaz gbogbo àwọn ọ̀rọ̀ tí mudiru merkaz sọ tó debunk àbí tó tó tó fi ń bú wọn tó ń yàkàyàkà wọn tó ní pampers ṣé pampers yẹn sákù lọ́wọ́ ẹ pampers tó ní wọ́n lò ó sì kù wá lọ present pampers yẹn ní court ò lè rí bí lọ mọ́ fi torik ò lè lọ àwọn lọ́rọ̀ á wọ́n bá ní torik torik torik Ma fi torí ò ní choice lábúdà àfikàn wá sí court nítorí pé àwọn ọmọ mi wọn sọ hafizọ ní fàyímà ó ti ṣe wàlímà quran tele, ó ṣe fẹ́ ṣe common entrance ó wá fẹ́ ṣe wàlímà tafizol quran ọmọ mi wá ṣe tán nílé kéwú níbi mọ̀rọ́jà ni láìpẹ́ yìí òun ló wá mi tó ní mọ́mì mi sẹ́ẹ̀ máa fà Saheed Shittu mo ní mo mọ̀ ah, ẹ gbọ́ àmọ̀ gbọ́ kíní wọn kíní tí mo play yẹn lọ́mọ mi gbọ́ ó wá bí mi léèrè pé bóò ló ṣe jẹ́ wá bá ń ṣàlàyé fáwọn ọmọ mi bí mo ti rà wọ́n you have to ah, you need to explain for them o ní láti ṣàlàyé fún wọn then ibi mo ti lọ ṣàgbèrè l'Àbújá o ní láti júwe ibẹ̀ fún wa gbogbo àwọn nǹkan yìí ẹ̀yin tẹ́ jẹ́ olódodo ẹ̀ búyàn rí lẹ́yìn ká ẹ búyàn o tẹ̀ sọ pé ó máa ń búyàn but ò sọ ohun tó rí rí àwọn nítorí yẹn mú àwọn prove ẹ̀ wá gbogbo ẹ̀yin olóríire la kí akólórí àtẹlẹ́mù gbogbo ẹ̀yin tẹ́ bá a fìfẹ́ jẹ́ la kí àánú ọlọ́run àlùbáríkà rẹ̀ ìdùnnú rẹ̀ oríire rẹ̀ ọlọ́run jì ọmọ abẹ́ni kọ̀ọ̀kan gbé ẹ̀yin náà mọ̀ pé díẹ̀ lẹ́gbọ́n yẹn nínú àwọn tó bú mi gbá bí ẹ yín ni Zainab wa àmọ́ Zainab ti bẹ̀ mí gá Zainab àlùbáríkà rẹ̀ ọ̀kalẹ̀ àlùbáríkà rẹ̀ ọ̀kalẹ̀ o ọlànàbí wa Muhammad bílí ọmọ Ìlọrin ọmọ adájọ́ ní mọ pé rẹ ǹjẹ́ Maryland kọ́ ní gbé nìsín ẹ̀yìn ará US àní mo tiẹ̀ rí ọmọ yẹn tí mo rí i pé ìmọ̀ wíkéwú mo bá rò pé n tó bẹ̀rù Ọlọ́run ni bílí sọ pé gbogbo ìgbésí ayé tí mo lò lamẹ́ríkà ọkọ òun ni mo fi bá sùn bílí òun láti wá júwe táìmù tí mo bọ́kọ rẹ̀ sùn lamẹ́ríkà o <laughs> you need it ah, ah o gbọ́dọ̀ mọ̀ sọ fún wa náà then sọ̀rọ̀ pé wọn náà sọ pé láyé láyé àwọn ọmọ tí mo lọ rà ìwọ náà àà ìwọ tó jẹ́ pé àà ìwọ àà bílí àà ọlọ́run ṣàánú wa ọlọ́run ṣàánú wa díẹ̀díẹ̀ náà ni nítorí pé ayé ti kúrò níbi ìtànà ẹ wo ìtàn gbogbo àwọn ànábì ọlọ́run èwo ni ọmọ sẹ́kùdọ̀la ọ̀dà ẹ̀jẹ̀ ń pè ní sákìsì ìyàwó Aisha ń gbà táwọn olórí ibú ọmọ náà fi kí sọ pé ó ṣe zìnà ta ni mùsùlùmí láyé tí ò gbúrò pé wọ́n ní ìyàwó Aisha ṣe zìnà ṣé ẹ rántí iye ìgbà tó gbà wọ́n ṣáájú kálukùránì kó tó ṣẹlẹ̀ oṣù mẹ́fà ni ànábì gan ọ̀fẹ́ rí ìyàwó rẹ̀ bàbá rẹ̀ lòun ọ̀fẹ́ rí ìyá ẹ̀ lòun ọ̀fẹ́ rí gbogbo ẹbí lòun ọ̀fẹ́ rí gbogbo orogún àjàjà orogún ẹyọ kan péré mo ti gbàgbé ọmọbìnrin yẹn nínú ìyàwó ànábì ẹnìkan péré ló dúró tì í lóníláyé ìyàwó Aisha ò lè ṣe sí náà mọ̀mọ́ ìyáálé òun o ìyáálé tòun òun gbà pé kò ṣe ìsìná kò lè ṣe irọ́ náà pa ẹ mọ tí ń bẹ́ẹ̀ bí kí wọ́n hun irọ́ mọ́ yẹn ni í máa jọ òótọ́ ni ẹ jẹ́ wá sọ̀rọ̀ tèmi tí mo bá lọ sóde èmi fúnra ara mi wáàsí ni máa tẹ̀ mí mọ́lẹ̀ láti jókòó í máa ṣe wáàsí fúnra mi ni ẹ mọ tí ń fojú mi rí ni ẹ wo àrà táwọn nàkọ́mí ò fojú mi rí ní Ọ̀yọ́ state tí ń lọ tẹ ìwé bá jáde gbogbo bàjẹ́ ìyẹn ṣe bẹ́ẹ̀ wọ́n wá bọ́ síta lọ́jọ́ end lọ́jọ́ end na kọ́mi wà wa já ìwé kí wọ́n ní ẹjọ́ mi ní mọ̀lìmọ̀mìnàt ńgbà wọn mọ̀ kàǹtì bẹ́ẹ̀ wọ́n ní alájà o àwọn e ń categorically ni gbogbo ara ń gbogbo ọ̀nà kọ́mi ò dáa ah pẹ̀lú o sọ yín ogun tí wọ́n fẹ́ mú e, tiwọn tí wọ́n fẹ́ jù omi o lóòótọ́ ni wọ́n mọ kí onílé wa lókè ààrẹ wọ́n ti bẹ̀ mí o ṣùgbọ́n nígbà náà wọ́n fẹ́ kí n kù láyé wọ́n fẹ́ pa mí yanyan ni gbogbo wọn jẹ́ àáfàá lóòótọ́ ṣùgbọ́n akéwúmọ́tọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wọn ojú wọn báyìí ni Mariam tí mo gba ogún ọdún lọ́wọ́ rẹ̀ ṣe ń nà mí inú wọn tún dùn wọ́n ní ò nà mí dáadáa tó wọ́n ní ò nà mí dáadáa tó ogun wa jáde lọ́tún lọ́sì. Si ọlọ́run bá ń sàlékún àlùbáríkà ayé lóyún akọmọrùdín ó ní ogun ojúkù pẹ̀lú ogun Liberia ogun Iraki Amẹ́ríkà pẹ̀lú Pakistan gbogbo ẹ̀ lápapọ̀ kò tó ogun ìdílé làmì ọlọ́run nínú ogun ìdílé tí mo bá ronú gbogbo ẹ̀ nígbà tí mo fẹ́ mọ tún gbogbo inú ilé yẹn gan ṣe ìgbà ńgbò yá ẹ̀mí kan tún bà lé mi pé àwọn ìran yìí gan tó bá yí pé wọ́n ti pa ọ́ kí ló tún ṣe àmẹ́mi ò wo bẹ̀ èmi ń bá wọn tún ṣe ń tèmi èmi ń bá wọn tún ṣe mò ń bá wọn ná mílíọ̀nù síbẹ̀ mo bá wọn ná síbẹ̀ nítorí pé gbogbo aláàlọ́ fàbọ̀ fáwọn tó bí wa ẹ jẹ́ ń já yín tán tẹ́ ẹ̀ bá mọ̀ wà láì tá a bá kú tá a díjú báyìí kì í sọ ọlọ́run láàrí àwọn tó bí aláàkọ́kọ́ rí ntọ́ ọba gbáyé sí wàá fàbọ̀ fáwọn tó bí ọ níbẹ̀ tó o bá ròyìn pé tó o bá kó ọlọ́run lórí ọ̀n tanra rẹ ni tó o bá ràn màláìkà bífọ́ kó o tó ràn màláìkà àwọn tó bí ọ ni wà á kọ́kọ́ rí àwọn tó bí ọ ó bí ọ léèrè bó ṣe filé sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ balẹ̀ yín jẹ́ tẹ́ ẹ balẹ̀ bàbá yín jẹ́ tẹ́ ẹ pẹ́ ni ọlọ́run ṣe léèyàn nínú ilé yín ẹ fẹ́ pa transformer alẹ́ yín ẹ fẹ́ kanna jo kẹ́ ẹ bá tiẹ̀ jẹ́ nígbà ẹ bá pa ẹni tó tóbi lé yín ẹ lọ mú tilé onílé anabi ní kó láhàkọ wàlẹ̀ òkà ni kólá akọ wàlẹ̀ òkánà múra ànábì ló wí bẹ́ẹ̀ ó ní wàlẹ̀ òkánà alànàfsik ó ní kódà kó jẹ́yìn gan ànábì sallallahu alayhi wa sallam ó ní alilmu bila amal ó ní kàṣàjárú bila samar bila tamar ànábì ní ìmọ̀ tí ò ní lílò ó dàbí igi tí ò léṣo ni ẹ wá sọ ogun èmi àti sheikh habib dogun kan náà sheikh habib wà ń fèsì ogun àwọn ẹbí yín fèsì ogun àwọn ọmọ ẹkẹ́wò yín fèsì ogun inú ọlọ́run wá ọ wá dojú tì yín ọ̀ọ́bì Sheikh Habib ti wá lálàáfíà Sheikh Habib ó wà gùn lẹ́mìí Sheikh Habib ó pẹ́ ojú ó ti ẹ̀yìn ọ̀tá ojú ti ẹ̀yìn alábòsí lóòótọ́ kò sẹ́yìn tí ò ní kú ṣùgbọ́n àgùn lẹ́mìí o ọlá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ọlá wala wàlá quwwata illa billahi aliyyil azim mo kí yín gbogbo bí kiri ẹ bá ti rí ṣáìdì ẹ pé kó wá sí kóòtù o wà very important o gbogbo àwọn àlàyé ọ̀rọ̀ yẹn ló ní kó kàn ṣàlàyé ni kó hàn sì fílẹ̀ kó máa lọ kò sí tí wọ́n fi ṣe kódà wọ́n ti sẹ́ládéhùn wọ́n ní ò sí nǹkan kan táwọn fi ṣe wọn ní múlẹ̀ lẹ́yìn kí wọ́n kàn héèlì ẹ̀ kí wọ́n kàn ní à àti retí rẹ káàbọ̀ ṣe dáadáa lóde Saheed Shittu káàbọ̀ ṣe dáadáa lóde àti retí rẹ káàbọ̀ kí wọ́n sì bí lọ́rọ̀ kó sì máa lọ kó sì ní ó o ó dàárọ̀ o kó dẹ̀ máa lọ that's all kò ní ẹjọ́ kò ní problem toró lódodo ni Saidi máa sọ òdodo púpọ̀ kó kàn wá clear àwọn òdodo tó ti sọ yẹn kó sì tún fi ìdí ẹ̀ múlẹ̀ kí wọ́n dẹ̀ release ẹ̀ kó máa lọ ọlọ́run ṣàánú wa akíyín gan ni ọlọ́run bá akíyín yóò jẹ́ àjọ gùn lẹ́mìí ìdùnnú la fi pàdé ní nàìjíríà inú yàrá mi lára yìí ìyẹn nínú mẹ́ka nínú mọ́ká à ń pàdé dáadáa èmi àtàwọn èrò tó kù lájọ máa bọ̀ àwọn èrò wa kan ti lọ lánàá àwọn kan ti.